Múlíkà àjànàkú kì í ṣẹ̀rù fọ́mọdé Múlíkà bọ̀tún yọ gbòsì yọ níbi gbogbo Múlíkà gbàgede méjì ọ̀nà yọ pọ́pọ́ Múlíkà Múlíkà tù Múlíkà rẹ̀ o Múlíkà Múlíkà tù Múlíkà rẹ̀ o Múlíkà ẹja kékeré tí ń dàbúrú. Mulligan. Òjò pèwé ọkà yọ lálá. Mulligan. Sọ́bẹ̀sùn fàápò rọrí. Mulligan. Ìwà ọmọ ló mọ̀mọ́ ṣòkígbẹ́. Mulligan. Ìjàkùmọ̀ ọmọ tó gbóná jọjọ. Mulligan. Mulligan tù Mulligan rẹ̀ o. Mulligan. Ẹni rí ò dámọ̀ ẹni mọ̀wọ́ rí. Mulligan. Mulligan tù Mulligan rẹ̀ o. Mulika Mulika tu Mulika eo Mulika. wọ́n ti sanwó yẹn èèlò. ten thousand dollars ah! owó yẹn ti wọlé ìgbà alámàgbà sábà eh, pọ̀ bẹ́ẹ̀ ni ti nìyẹn. champagne mo wait ẹni sí ẹni ẹni ọjọ́ ẹni ọjọ́ kó bá lọ. mi ṣe gbọ́kàn ẹjọ́ ẹjọ́ sá ẹjọ́ sá ẹjọ́. ẹ kíjọ kí ni mo sọ fún ẹ pé o ṣe tó ń bẹ̀rù pé ẹjọ́ sá. ẹ fi bá mi lè. o tún mọ̀ pé mo ti gẹ̀ẹ́tì àbí. mi ṣe kọ́kọ́ mi ṣe bíbá ìlà wà mi ṣe kọ́kọ́. shut up. all right kó lè mọ̀ pé mo gẹ̀ẹ́tì mo ṣe mú àbáyọ o orí ọmọbìnrin kan tó sáré kọjá ń sìn yìí ń bológbà nínú àwọn ọ̀nà yìí mi rí anybody o ṣòwà òkè ṣá mi rí anybody bíbá ilá wa mi rí. ọmọ obìnrin kan báyìí tó wọ tíṣẹ̀tì rẹ̀ ní sìn sìn sìn sìn ló sáré gba ibi mi ò mọ ibi tó gbà méjèèjì olóòrí. mi rí anybody ọlọ́run. ok kí ló mú wa àti kejì ẹ sáré. ẹ̀rù bá wa ló fẹ́ ṣe wọlé ni ẹ jọ mi ṣe ní tì. ṣọ́ọ̀sà sà ọmọbìnrin ẹ̀ sàbí mo rí báyìí ló máa fẹ́ sá gbà sà ẹ̀yẹ ká tírèsì àwa commission táàtì ẹ̀ tí gbà mo ká àwọn ọlọ́mọ ẹ̀ tó fún ọ lọ́wọ́ báyìí ọlọ́mọ ah, ẹ̀kọ́ ti mú bọ̀bọ̀ yẹn lọ ah, mo lè ṣe pé bọ̀bọ̀ yẹn ṣiṣẹ́ ni o. tọ́lá ni mò ń bọ̀ o. kí lè lẹ́yìn. Ah, ìgbẹ́ àtìtọ́ ni. ìgbẹ́. mo ṣe fọ̀dí fọmọ tó ń sin nìṣú mi mọ́ pé wà ń bẹ̀ jọ. ìgbẹ́ lọ́jọ́ mi. ẹ má bínú má bá yín fọ ẹ bọ ẹ bọ ẹ bọ ẹ jẹ́ kí sáré lọ bomi. má bẹ̀ ọ̀ jẹ́ kí sáré lọ bomi má bẹ̀. ẹ dàgbà ti tọ̀ kiri mo ti bọ̀ nù kan tún dà ìgbé àtìtọ̀ sí mi lára mo bá ọ̀nà ọ̀run yìí ìgbé àtìtọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Yeah, yeah, yeah, yeah. ní gbogbo oṣù gan pàápàá ẹ̀kọ́ dẹ̀ ń sáré bọ̀ ẹ̀ lè kọ́lẹ̀kù ẹ̀ ah, ah, ah, ẹ̀ jà wọlé bẹ́ẹ̀ ẹ̀ lè sọ fún nípa ẹ̀fẹ́ wọlé orí burú ni. ìwọ ti ègbè náà nígbà mo mọ wọlé lẹ́ẹ̀kan mò ń gbọ́ tó ń pariwo yéèsì yéèsì yéèsì ṣé o lè sọ fún bàbá bàbá tó ti fẹ́ kú tèǹtọ́ la ìtọ́ ń wọ ìgbé ó ń dùn ọ́ ni. ewo ewo ewo ewo ṣe ní dùn mọ́ mi kò dùn mí ìyí dùn mọ́ mi ni òun kàn dó òun kàn dó ṣe ní dùn mọ́ mi ni mo ń pariwo hush hush àmọ́ bí tẹ́ ẹ ti ń bọ̀. Ah, kókó dùn mí ń dùn mọ́ mi ni. ń dùn mọ́ eh. ń dùn mọ́ mélòó ni kíní ara bàbá yìí ti ń dùn mọ́ wọ ẹ. Ah. ẹ ti rí wọn yìí. gbogbo kíní abẹ́ wọn ní mọ̀ ọ́ kàn ní mọ̀ ọ́ kàn ó kì í síbẹ̀ ó dùn jù ah, ewu ejò wa máa lọ àtúmọ̀jọ́ ta máa tún rí wọn ojú yín gan ń dẹ́rù bàyàn ejò wa máa lọ. lẹ́yìn náà lẹ́ǹkan dò lẹ́ǹkan dò lẹ́ǹkan dò ní ń dùn mọ́ ọ̀dà náà ṣe rí gbogbo ohun tí ń bẹ lára yín tẹ́ fi ń kàn dó tí ń dùn ún ń padà bọ̀ wáyé. ẹ ọlọ́run ò ní fún yín ṣe ah, ah, ẹrù mi ọlọ́run ò ní fún yín ṣe olè yóyóyó ah. kì í sí. hello wo mi kí oògùn lákàá kó bàbá pa ẹ́ tí kò ṣọ̀pọ̀ lọ́kọ̀ bàbá gbé èdè wò kí n bá débẹ̀ lálẹ́ yìí kí n bá rówó mi gbà ó rò ó wàláyì máa lu ẹ̀ ní ogún rẹ̀ ṣọ̀pọ̀ náà rè ẹ́ kọ́wí ó yẹ burú ṣá yàrá máa kú dànù ni ah, àbíkó yẹ débẹ̀ ni o ó yẹ fún ọ ẹ wo ẹ ẹ báwo máa rí kọ́wí ah, ọ̀rọ̀ ló máa sọ fún ẹ. ẹjọ ẹjọ àdúgbò mi kí lè wá ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. ọ̀gá ẹnu iṣẹ́ la wa a wà ní tíkè bẹ́ẹ̀ à ń ṣe fàájì ní olórí burúkú ọmọ kan tó ń pè ní múlíká ọmọ wèrè kan báyìí bóyá ìdáwà lálẹ́ bóyá ìdáwà lálẹ́ òun là ń lé kiri múlíká lẹ̀ ń wá kiri múlíká bàbá rere ayé àtọ̀run lọmọ múlíká yẹn. ṣé o mọ múlíká ni. múlíká múlíká aṣọ red lọ́wọ́ lónìí. ẹ top red báyìí. yes ibi ìbàdàn ni mo wà tí múlíká gbé ọ̀kadà tó gbà báyìí ah, mo mọ mi mo mọ múlíkà tẹ̀ ń sọ bá wèrè ní ẹ mọ kó máa ṣẹlẹ̀ sìn mi ìbánikẹ́ gba ibi tẹ́ àmọ́ kẹ́ lè gẹ̀tẹ̀ dáadáa kẹ́ lè bọ́nú ẹ̀yìn mu ṣó ti yẹ yín ẹ wá gba straight tọ́ọ̀nì tẹ máa kàn lọ́wọ́ tún by the right ẹ yà síbẹ̀ tẹ bá ti yà síbẹ̀ ilé kẹta sí títì ibẹ̀ ni jọ́ǹgù wọn. òtún mo ibẹ̀ ah, mo lè àdíṣojú mi lálẹ́ gbé ọ̀kadà tó gba abẹ yẹn tí bá ní pé kẹ́ gba bíbá yìí òun gan máa ka yín ṣó ti yín àmọ́ ẹ gba abẹ yẹn kẹ́ wá yà sọ́wọ́ tún yẹ́ẹ̀. lè jáde mọ́ ọjọ́ ti lọ ọ̀dà mo ti gbọ́ bílẹ̀ bá sú bílẹ̀ bá ti bojú yín bọ̀ ọ̀tà ọ̀dà bọ̀ mo ti gbọ́ ọ̀dà bọ̀. Obrigada. Hello. Bísí wà ní. Ah, Ilé bá wo wo ọwọ́ kì í pèsè àkèké rárá àwọn ọjọ́ ti dé òwò ẹni ẹ wò wọ́n láì wọ́n ti dé má dúró rárá má dúró. Ọjọ́ ọlọ́pàá yé. Ọjọ́ báyìí mi dá ọjọ́ báyìí yé. very sure sir. sáyẹn pé ìyànṣẹ́ kú òun lé everywhere everywhere ilé ìrọ. ìyàwó ọbẹ̀. sẹ́yìn hello how are you abao o bojú yìí. ara mi mọ sa. ah mo ti rí stadium rí náà ah oríbóyè rí ni ojú alúwẹ̀ anyway kí lè wá ṣe ń let's go let's go let's go. excuse me mo ń bèrè pé talẹ̀ wá wò ń bí mo ń gbá mọ́tò ṣé wọ́n talẹ̀ wá wò ọ̀nà ìtẹ́fẹ́ wò kọjá múlíkà ni àdẹ́gbẹ̀rọ̀ lọ́wọ́ yín ìwà torí pé o lo ìgò irú mi o ò lè dáhùn ọ̀rọ̀ ò ń gbá mọ́tò fẹ́ máa ẹ má bínú sà. ṣe rí ẹ jẹ́ ká bá àpọ̀mọdé ló ń ṣe mí owó rànkẹ́ lògò kémi náà tún lògò ẹ má bínú. it's better. múlíkà la wá wá ni. múlíkà lẹ wá wá ni lẹ lẹ fa lẹ fi àdá lálẹ gàràgà. that stupid guy look let me tell you one thing ẹ ò lè bá àbí ẹ bá. Ah, that's right very rude a girl. Mulika route kan dó èmi náà ti ń wàdẹ láti dín pẹ̀lú ẹ̀. mi ò mọrú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o kẹ́yìn customs kẹ́ tó wá wálé o. custom kọ́ ni wá we are police officer. ọ̀sán ọlọ́pàá ni sorry so mo ní ẹ lè bá lé lọ́sàn especially ọ̀sán but area àbí tó máa ń rìn sí gbogbo ẹ mú mọ. good ẹ ẹ kúkú ṣe yẹn fún ìjọba ẹ mọ̀ pé ìjọba ni ó ní ìdìmúlẹ̀ so tẹ bá dẹ̀ ṣe mo promise pé ohun tíjọba máa fún yín o ẹ̀yin gan inú yín máa dùn. máa mú ìdè gbogbo bẹ̀ kò sí wàhálà ẹjọ́ tẹ bá fẹ́ mú ẹ jẹ́ kí n mọ̀ máa mú ìdè bẹ̀ ọmọ torí ẹ ti dàrú. ẹ ẹ ṣe ṣe yẹn fún wa ń sìn kẹkọọ mú wa débẹ̀ ẹ mọ kẹrùn wa lọ́wọ́. no no no no ṣé láti mú ilọ̀ tí mo lè ká wa àyè máa lé díẹ̀ mi lọ sí mítìn mo ní mítìn. oh sorry mi wà pé mi ò lo aago. ẹ kẹ́yìn kan mú wa débẹ̀ kẹ́dẹ̀ máa lọ mítìn tí ní. ẹ mọ́tò dà ẹ gbé mọ́tò wa kẹjá lọ. ẹ mọ́tò wa lélẹ̀ so ẹ já lọ. mọ́tò yìí ni. mọ́tò wa ni sẹ́mi xt seven seven two ilẹ̀ gbé wa. bẹ́ẹ̀ni o ní. ṣé náà náà ni màá wọ̀. ẹ bẹ́ẹ̀ni sàrẹ mọ́tò tàbí wa ni. kí ló ṣe mú mọ́tò yìí. ẹ àṣẹmọ kí mọ́tò ọlọ́pàá ni mọ́tò tá máa fi ń lé àwọn ọ̀daràn ni àti fi gbá giri bó ṣe wà àti fi sọ odindi lérí àtúntúnṣe ni tó fi wà báyìí. wọ́n dẹ̀ design mú yẹn bíi kàǹpálà. mọ́tò tá a fi ń gbé jáde tí wọn kì í fún ọlọ́pàá ni wá ni. ẹ kàn fi ń disguise tí mo rò pé máa ní mọ́tò tí máa jókòó sínú ẹ̀ tí a máa blow sírin tààtún tààtún tó máa mọ̀ pé èèyàn kan mú yín lọ síbì kan. Na láìláìláì àkànná èmi eh, ò lè wọnú mọ́tò wèrè báyìí. ẹ eh, tó bá jẹ ẹ sà ọgbọ́n tún wà tá a tó ń dá sírú eléyìí náà ṣé tá a bá gbé àwọn èèyàn pàtàkì tí wọ́n fẹ́ ran ìjọba lọ́wọ́ báyìí pé nínú mọ́tò ìlà gbé wọn sí ó tún lọ́mọ tá a máa ń da tá a bá ti lọ sí máa da pọ́ńtà yẹn lẹ̀ wọ́n máa ṣe wọ́n máa sọ pé ah èèyàn gidi kan ó ń láti wà nínú mọ́tò ìpẹ̀lẹ̀ àwọn ọlọ́pàá sọ wọ́n á mo wà mo mú yín lọ síbì kan ok ẹ jẹ́ mú yín lọ ẹ ṣílẹ̀kùn kí n wọlé. ó ná àkànná jẹ́ kí n pè wọn bí ìyá rẹ̀ kó sá mọ́ mi lọ́wọ́ Múlíká múlí múlí òun náà ni mo wá Múlíká ni mo wá ká òun ni mo ṣe wá. múlí múlí hello ó lè wá rú kí la. kò sí bí a ṣe lè wá. múlí kí la wá ṣe kí la wá ṣe. no you see Múlíká òun ṣe rírọ̀ irú ọmọ bẹ́ẹ̀ èèyàn máa ń wa anyhow ni because òun àtàwọn ẹlẹgbẹ́ ẹ̀kọ́ ọ máa ń mu igbó káàkiri ó lè anywhere ó lè hide sí. wẹ́n ẹ̀ ṣe rí àwọn ìwà tí àwọn ìwà burúkú tó ń hù tíjọba fi ń wa gangan nìyẹn ẹ gẹ́ ẹ̀ tí ẹ mọ ẹ mọ búlíkà ẹ mọ ẹ mọ dáadáa ẹ mọ ẹ mọ gbogbo wa ẹ. kí ni ẹ ó ní mo wá lórí kí yẹn. Ah, ah, gbogbo yẹn lèmi ti wo kó tó di pé kó tó di pé. kò sí kò sí lórí kí. kò sí anybody mẹ́. ẹ ṣeun sí mẹ́. okay ṣé nu ìkọ́ ni ọmọ yìí máa wà báyìí. kò sára tí o lè sí lọ́wọ́ ẹ̀ nígbà tá a ti rí inú block tí mo ti wọnú táǹkì yìí tá a ti rí kò dẹ̀ sí lórí igi inú omi yìí ló máa wà. Mulika. Okay. Jenny Sumitrunk. Sumitrunk rárá sà kí ilẹ̀ fẹ́ fi yẹn ṣe. gbogbo a máa jọ kán ludo ni a máa bẹ́ sómi. kán lu mi. láti lè wárí dáadáa. ẹ wọ ẹ sà ṣe pẹ̀lú tèmi rí mo ní ká olè kò sí fisiniti rárá tẹ bá mọ ibò míì tá a ti lè rí ibẹ̀ ní ká lọ jù. ó wà ó wà gbogbo ibi tó wà ní mo bọ̀ let's go everybody in, action in action ẹ mú kan ni o. ẹ pẹ̀lẹ́ àlà ẹ jẹ ah operation la wà náà. ẹ bàbá ń tilẹ̀kùn fún ti ṣẹ̀mí láti nineteen sixty two. ìjà àti àwọn òṣì tó ṣe sí mi nineteen sixty two òun ló máa jẹyà ẹlẹ́ni àwọn tó wá arrest yẹn wọ́n ti wà round. àwọn road safety ti dé mo nìyẹn ẹgbẹ́ so wèrè ni wọ́n mọ̀ mi èmi ló fi ń jó lọ ẹgbẹ́ so are you a dancer. wèrè la gbé sínú mọ́tò. kí ni nǹkan tó rí látàárọ̀ tá a ti gbé ẹ̀sìn ni wọ́n tó tukọ̀ ń gbé wa pò yìí káàkiri. tó ń dá wa lábùkà ká ṣe sùúrù ká ṣe sùúrù. sóńgbà tó máa gbé wa wá sìn orí àkìtàn ló gbé wa wá lọ́dọ̀ wèrè ṣé múlíkà ni. ẹ ọ ní múlíkà rẹ náà kò jẹ́ tẹ́lẹ̀ disguise wọ́n máa ní mi ò dáhùn mọ́ ni àbórí ẹ̀ yí. ẹ wọ ẹjọ o tí n bá fún lówó tent ipò kó bá mi ta tent tí ò bá ta ẹ sọ fún ṣùgbọ́n kí bá mi dá sẹ̀rí àfúnni. ẹ ṣe tent ọjọ́ yẹn hmm. mo ṣàlàyé fún wọn mo sọ fún wọn mo ní tọrọ tent bá wọ́n ti yanjú ẹ̀ ní house of gbogbo ẹ ti sẹ́tù kí ni tọ̀dọ̀ yín. will you keep ṣe àkẹ́kọ̀ọ́ gbogbo ẹnu ìsàn jàre. ọ̀gá ẹ̀yin lẹ fa o. bàtà tí ń bọ̀ nù mọ́tò tó lóun fẹ́ ra ẹ̀ pa tí báyìí bọ́mọ ìjọba tó jẹ́ ni. ó yẹ ká kó lulẹ̀ ayé àbàjẹ́ ká tó lọ tì mọ́ prison. o ọfíìsà kò dẹ̀ máa wo mi ò mọ̀ pé wèrè la gbé náà mo mọ̀ pé belief tèmi látìgbà tá a ti rí gangan tí mo ti ń wò múra ẹ tí mo ti ń wo bó ṣe múra àti gbogbo ìsọ̀rọ̀ sí àti ìwà sí ẹ ni mo ti ń wò pé àwọn bàbá tó máa ń ní pọ́lísì yẹn ni wọ́n understand ó lè yẹ pé àwọn bàbá tó dé láti ìlú òyìnbó tó yẹ pé eh, ìgbésí ayé tí wọ́n ti yàtọ̀ àìdí àbẹ̀ ló mo ṣe òkèrè sàtẹ́ lọ́rùn káwá lé àchíf níta tẹ́mi ọmọ gbọ́dọ̀ wèrè ló mú àbọ̀ tó ń pè ní múlẹ́ká torí ọlọ́run. sá eléyìí ò ní sísí kò dẹ̀ ní pọ́lísì bá bá wèrè lélẹ́yìí bá bá wèrè. wo kí ló nílé ah. àwọn ẹ̀fà yìí ah. Ah. excuse me ẹ tó mọ̀ bọ̀ kí sáré jẹun kẹ lè drop mi. oríkà dúró mọ̀tò excuse me excuse me. tí wọn bá gbé kẹ̀kẹ́ wà. ọ̀dà mi sọ ọ̀dà mi máa yẹ kó gbé kẹ̀kẹ́ wá tó bá sírí ìṣoúnjẹ tó máa gbé ẹ. sọ àbáwọn ìjọ tiẹ̀ ò gbé mi ṣá. má bọ̀ má bọ̀ kí bẹ́ẹ̀ bú bẹ̀ má bọ̀ máa ní kí wọ́n bá fi kẹ̀kẹ́ gbé ẹ tó bá finish oúnjẹ tó jẹ tán kẹ̀kẹ́ máa gbé ẹ. Ah. má bọ̀ má bọ̀. bá mi set table. ẹ pẹ̀lẹ́ lásán ní bàbá wa ní pàdán ẹ fine mo máa ń láì kéèyàn fine ọlọ́tún wá fún yín ní ìwà tútù òyìnbó tó wá dùn mọ́ yín lẹ́nu ẹ̀lẹ́ ó ṣìnà ní mi o ọlọ́run dẹ̀rí ṣùgbọ́n owó gidi wà lọ́wọ́ mi ọkọ̀ jẹ́ pé ọ̀sán tó bá rí gbajúmọ̀ tí ò bá jábọ́ ẹ̀yẹ kó ló máa fi mú mi mo ṣe ń mí kò sí iye tí mi lè lórí obìnrin ìṣòro tí mo ń láyé ìṣòro obìnrin ni kò sí iye tí mi lè lórí obìnrin tí obìnrin bá sọ pé òun fẹ́ fẹ́ mi kò sí iye náà tí mi lè fún. ṣé irú yín yìí ẹ wá lówó gidi lọ́wọ́ tẹ́lẹ̀ náà fún ẹ fojú ara okòwò mi mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo ní over three hundred and fifty thousand naira lọ́wọ́ mo bá yìí. aṣọ ni mo ń ta mo fẹ́ lọ raṣọ fún ara abúlé mi <laughs> pẹ̀lẹ́fà kíkà eh, eh, kí ṣe yàrá sán kò sí etí mi rè fún fún mo kàn kí ṣe yàrá sán. bẹ́ẹ̀ ni. ó dáa o bẹ́ẹ̀ bá máa kí sí i ń gba fifty thousand naira lọ́wọ́. ṣetán. bẹ́ẹ̀ ni. àṣẹ tiẹ̀ wọ̀n àṣẹ ti ẹ̀ lé fifty thousand owó tó bá ní iye àbùkù kan ibi tó wù mí ní fifty thousand. dáìbà ìrẹ́lẹ̀ oko mọ́tò lẹ́ẹ̀kan náà. ẹ̀yin ṣe ẹ̀rẹ́pọ̀ lọ́fẹ̀ẹ́ ni ẹ fẹ́ gbé mi lódìdí olùgbẹ́ni three hundred naira máa fi three thousand ẹ gbọ́ mi dáadáa three thousand Thank you, sir. ẹ gbà. ẹ ṣe gọ́sà. ok broda ẹ pẹ̀lẹ́. sa sa. mo ṣe ìwé yìí máa broke o ẹ fẹ́ iná two thousand kẹ́ fi ṣe nǹkan. ẹ ṣe gọ́sà o. ẹ pẹ̀lẹ́ bí mi ṣe náwó nìyẹn bí mo pàdé yẹn two thousand mi máa fún ọ lówó nìyẹn ọlọ́run fún mi lówó gidi ni olùwà lọ́lọ́wọ́ kìràkìtà. ilé sísè bẹ́ẹ̀ ní sojú àwọn aráàbí ẹ̀dá bá a bá débi à ń lọ ní kìí. ọ̀rọ̀ ajá bọ́lẹ̀. ká bọ́lẹ̀ bọ́ọ̀lù láti rárí mọ́tò tá a fi débi táwọn. olùgbò lèmi ń lọ olùgbò kílà pápá ọ̀nà mẹ́ta tó súnmọ́ tòsí nìyẹn gbogbo ibi tó pátápátá kápò fẹ́ wá mọ́tò kò ní ju five thousand lọ máa fún ẹ. ẹ fún ẹ já bọ́lẹ̀ kàsáré kíìsì kì í yanjú ẹ lẹ́ẹ̀kan. ó dàbí bá máa bọ́lẹ̀ kíìsì ń fowó kun. ìlọsí fẹ́ gbà báyìí. twenty thousand. ó ṣàgbémi condition eré báyìí ni o àti tìrì mọ́ ọmọ àìsí ìṣẹ̀wé etí nineteen twenty ẹgbà. ọ̀yà ọ̀yà ọ̀yà dábàá dábàá dábàá dábàá bọ́ọ̀lù pak pak pak pak pak kó máa lọ pak. ẹ ṣe ojú òní tì ọlọ́pàá yìí náà lé o. ẹ kọlẹ̀ ọ̀yà ọ̀yà kábàlẹ̀. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má lọ wa ẹ má bínú. ó agbára jí ìwọ nìkan lọ́ọ́ yọ kò tán sórí tí mo fẹ́ gangan kí n tètè ẹnu yẹn kankan báyìí kí n gbèsè gbà kó dàbí magnẹ̀tì wọn lọ́wọ́ bá tó wọ́n bá mi jó bá wọn lè dé bẹ̀ one thousand ní péré. ẹ má kù sẹ́nu mọ́tò. àwọn òfin ọlọ́run oore kan ló kù tó lè sunmi láyé yìí lẹ́yìn eléyìí má tó fún mi láyé. kí ni. ẹ yọ ọkọ péré yìí ká ṣe fún mi lẹ́yìn eléyìí má tó fún mi láyé jọ tẹ̀lé bẹ̀ ní ọ̀kan lórí obìnrin ìṣẹ́jú kan péré tó tó tó tó ṣìrì ó ti tán torí ọlọ́jọ́ torí ọlọ́run. ẹ fẹ́ débẹ̀ gangan bẹ́ẹ̀ bá máa débẹ̀ gangan ẹ fowó kówó yín ni o. tí wàá yìí owó ló kún bẹ́ẹ̀ àpò mi owó ló kún bẹ́ẹ̀ ní mi sọ yẹ pé gbígbé báyìí ló fẹ́. owó tó pọ̀ gidi. sọ́tà wà fún ẹ. tó tó lọ́wọ́ àti olùkọ́ mi jọ bá rí ìwọlé ọwọ́ ìpènísà síbi tí koríko eh, òkúta gbogbo yóò mọ gún mi lẹ́yìn. bo torí Ọlọ́run kó ṣe dẹdẹ kó sùn lẹ tó bá ti di gígbà tó ṣáà ìmọ àti ṣe tí wọn ti máa ti wọlé máa ti jáde. ẹ ó dáa ẹ̀yin ẹ kọ́kọ́ lọ kẹ́ lọ gbá gbogbo òkúta àti. sọ́kàṣọ́ yìí bó ṣe wà yìí mo lè tẹ́lẹ̀ báyìí kíkan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan fún lórí ni. bẹ́ẹ̀ bá ti lè lọ palẹ̀mọ́ gbogbo rẹ̀ tí ẹ bá ti ṣe fi tápẹ́rù àwọn táwà àbáwọ̀ bàṣírá ni bó jẹ́nu gọ́tà bó jẹ́nu omi kò sí bí ó tẹ́wọ̀n sí jẹ̀kẹ́ ọlọ́sà fún wọn ní two thousand one five ni gbọ́n tẹ́ kí mo fẹ́ kìsẹ̀ fifty thousand mo tún mo fẹ́ débò ló máa gbowó sí i kí mo lè ṣe o kákí mo rí àdá kí jẹ̀ kílẹ̀ kí n kí n olórí burúkú làwọn àgbẹ̀ tó wà bíi ṣé irú bí ìsìn ọmọ pé èèyàn gbọ́dọ̀ nílò òbí ń jọ kan kó ti kílẹ̀ àdá kó ti gbá irọ́ ni kó ti ẹ̀sìn kó jẹ́ kó àná ti ẹ̀sìn níbí. ibo lẹ ń lọ. ẹbí mi ìṣe iwájú five hundred lówó yín ẹ sọ bí tẹ́ ń lọ o. àfi bí orí bẹ́ẹ̀dì ó tẹ́ ó tẹ́ rẹ̀ rẹ̀ bí stadium ni bí Wembley stadium agbádùn mi. èèyàn dẹ̀ níyí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àmọ̀ràn kan mo fẹ́ látọ̀dọ̀ yín ẹ jọ̀ọ́ ṣe wà yìí pásọ̀ ìbá tẹ̀mí lọ́wọ́ ẹ má fi kú lọ́dọ̀ ẹ irú táì wo ni kí n fi rán. ṣé dàṣíkì ni àbí bùbá àti ṣòkòtò. dàṣíkì dà. <laughs> ó ṣẹlẹ̀. Ah, ẹ má bínú torí olú o ah! ẹ má bínú ni o inú mi ló ti dùn. bẹ́ẹ̀ ṣe gbà mí lámọ̀ràn pé kí n rán dànṣí kí yẹn nínú mi fi du ẹjọ́ torí ọlọ́run. inú yín ló dùn tẹ́ ẹ fẹ́ dẹ́yìn mi dùbúlẹ̀ ń bíbà sẹ́nu dídùn náà nù ẹ gbà. ẹjọ́ tó lọ lẹ́ má bínú ẹ wọlé kí n gbé yín débẹ̀. bíbi tẹ̀ ń lọ nílò ọ̀kan ẹ jẹ́ kí n gbé yín náà. sọ́ọ̀ ni ó ní ẹ máa lọ. Ah! kò burú ẹ lọ ẹ lọ ṣe rí dànṣí kí tẹ sọ yẹn dànṣá kí yín ẹ ṣeun. ọ̀rọ̀ dànṣí kí ẹ ló nínú mi fún ẹ ṣeun ọ̀rọ̀ náà ni ó mọ̀ sọ ọlọ́kadà ní ìfi ẹ̀kọ́ dá. Iyọ̀bùrú àfàjà múlíkà tù múlíkà. Obìnrin kọ́kọ́ àbíwá kúkú múlíkà. Ẹni kò mọ̀ ẹni mọ̀mọ́ rí múlíkà kì í ṣẹ̀rù fọ́mọdé. Mólíkà. Bọ̀tún yọ gbòsì yọ níbi gbogbo. Mólíkà. Ẹ káàmì. Ẹ káàsọ̀. Káàmì. Ṣé mo tọ́ ni? Ẹ káàsọ̀ sá. Dọ́tọ̀ káàsọ̀. Káàmì. My God, kí ṣe? Ẹ calm down, Chief. Ṣé o ti ṣẹlẹ̀ o ti ṣẹlẹ̀ báyìí? but the situation is under control gbogbo nǹkan tó yẹ ká ṣe la ti ń ṣe gbogbo procedure tó yẹ ká carry out la ti ń ṣe ìsà. Ah! ẹ ti sùn dókítà bọ̀ no káàdì káàdì káàdì káàdì dókítà. chief jerry wo ìwà yẹn tó nǹkan bá da ìlú òwò advisable ìwà òwò da ìlú òwò yẹn. kí ló ṣe dókítà. ẹ calm down ṣe medically kò wá advisable kó nǹkan da ìlú òwò ẹ̀ṣẹ̀ ń pè yẹn ah. nítorí gbogbo àwọn treatment ta fún ó ń react sí lórí ọ̀rá sùn bẹ́ẹ̀ yẹn ah. ẹ jẹ́ ti kọ́ tí mo try láti explain dókítà ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó máa ṣe fún mi nísìnyí pé ẹ jẹ́ kí mi àti yín jáde máa wá explain àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún mi. ẹ jáde bẹ́ẹ̀ ah, kò tí ì dá mi lóhùn rárá. ẹ kò lè dá yín lóhùn bọ́ ó ì máa dá yín lóhùn. káyọ̀dé káyọ̀dé káyọ̀dé káyọ̀dé káyọ̀dé káyọ̀dé káyọ̀dé. ẹ máa wọlé o ẹ jọ. dókítà dókítà báwo ni káwọn lè ṣe sustain health injury. ṣe ṣe lè sọ fún yẹn ẹ̀yà mo ní kẹ́kọ̀ọ́ ìdáhùn. ṣe chief mo máa nídìí yín láti sit Káyọ̀dé down kẹ́ máa bá mi bá sọ̀rọ̀ gan kẹ́ máa bá mi ṣàlàyé bí wọ́n ṣe ń gbé ilé ayé positively fún kò ń ṣe gbogbo ìgbà ni a máa lọ ṣe fàájì la máa máa ṣe fàájì la máa máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mi mọ tí Káyọ̀dé lọ bóyá àwọn àtàwọn ọ̀rẹ́ lọ́jọ́ ní argument ni o bóyá wọ́n ń jà ni o ni wọ́n fi gbá nǹkan mọ́ lórí tí nǹkan fi bà lórí bẹ́ẹ̀ yẹn nítorí ẹ̀ ló ṣe wà ní state tó wà yìí chief ẹ máa ní láti máa orientate Káyọ̀dé kẹ́ máa fún ní oúnjẹ ẹ̀mí nípa bí wọ́n ṣe ń lo ilé ayé positively. Bank nǹkan mọ́ Káyọ̀dé tèmi lórí ẹ ẹ ẹ pẹ̀tọ̀ ṣé kò affect brain ẹ. wow o oh, affect ah, thank God. but with the power tí Ọlọ́run máa ń fún wa. àwa máa take care Káyọ̀dé nítorí àwa máa ń kí ọ ní Ọlọ́run ló máa ń a máa hí ilẹ̀ ó dẹ̀ máa wà òkè lágbára Ọlọ́run but tó bá ti wà òkè chief mo fẹ́ kẹ́ máa bá mi bá sọ̀rọ̀ kẹ́ bá mi explain fún bó ṣe ń lo ilé ayé positively doctor ṣe rí ti orientation yẹn kékeré ni tàdé bá ti ṣe àtúbà ti délé màá máa ṣe yẹn but <laughs> aṣiwèrè wo ló bá nǹkan mọ́káyọ̀ lórí ta ni ó tọ̀ ta ni ta ah, ni. chief we tó ṣẹlẹ̀ ni pé bí ọ̀nàkùnrin kan lòun àtẹ̀jọ́ ń ah! wà táwọn ọ̀rẹ́ ṣàn chief I just can't gbé yẹn but lágbára ọlọ́ àmà tí kẹ. ṣé ààrẹ máa yá. ààrẹ máa yá. kò sí problem. ààrẹ máa yá. torí àwa ni future country. àwa ni youth àwa ló yẹ ká bear flag ìlú yìí àwa ló yẹ ká project ìlú yìí sókè ẹ̀yin tẹ́ tó jẹ́ prominent person ní society mo mọ̀ pé gbogbo financial aid tẹ́ bá nílẹ̀ máa lè fún káyọ̀dé láti fi make jẹ́ ẹni gidi ní society ẹ má bá mi bá sọ̀rọ̀ ẹ má bá mi bá sọ kó ba lè jẹ́ èèyàn gidi ọmọ kékeré sì ni wábi táyé ń lọ pọ̀ ẹgẹ mo fẹ́ kẹ́ fọ ọkàn yín balẹ̀ mo fi balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ mo ti kí patient má di méjì ah no ok ah ẹ gbọ́dọ̀ gbọ́. àgbà àtẹkẹ. ah bó o lè ṣe máa ṣe bí olórí burúkú báyìí òní ló ní òní o ẹ mọ̀ wá sọjú àánú tẹ bá fẹ́ gbàwìn ẹ̀bà lẹ́yìn ẹ̀mọ̀ sojú àánú tẹ bá ti wá yó tán ẹ̀ràn ju kàkàkàkàkàkàkà bí ẹ̀ńtáyé ti bàjẹ́ níjọ́ tó ń dọ̀bálẹ̀ bí aláǹgbá ni tó ń dọ̀bálẹ̀ tó ní ìwọ ìwọ o o ìwọ ìwọ ọmọṣẹ́ o àkọwọlé ọlọ́wọ́ tán kí ni iṣẹ́ tá a gbélé lọ kí ni láti orí pé gbowó lọ́wọ́ mi gan ṣé ẹ ṣíṣú ọ̀hún síkọ̀ ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ lé ní ọbẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ gbowó lẹ̀ lọ́wọ́ mi pé ẹ bá ń sanko gbogbo àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lówó sófin ọ ni. kò rí bẹ́ẹ̀ fúnra mi ni mo kọ́ bọ́ ìsìn yẹn débẹ̀ wọ́n dẹ̀ promise pé wọ́n máa roko yẹn mi ò mọ̀ kó wọ́n ro. àbí kẹ́ má bínú ẹjọ́ ẹjọ́. ìwọ ọmọ pé wọ́n ro ìwọ ọmọ pé wọ́n ro sọgbọ́n ti sọ lẹ́nu sọgbọ́n ti sọ lẹ́nu. tí o bá bọ̀ ṣe ṣé ìwọ kọ́ ló gbowó lọ́ọ̀ mi àbí wọ́n lè má dàgbọ́ ṣe fúnra ẹ̀ ẹ mọ̀ tó wá ṣẹlẹ̀ gan ìkọ́ náà bẹ́sẹ̀ ló pè mí pé owó tí mo fún ọ yẹn pé owó yẹn kéré pé kò lè tó. olóògùn tí wọ́n ní kí n ṣàlàyé fún yín. owó kéré owó kéré sẹ́ẹ̀rí lè tàjọ kò mọ́ yìí kò sí tí ń lè ṣe fún ọ wò mí dáadáa kó tó mi wo mo ya wèrè gan ọ̀sán mọ̀ ọmọ mo ṣe wo wèrè tó ń lo abúlé yìí kò sí tí ń lè ṣe mo lè pààyàn mo lè mo lè mo lè mo lè sọ̀yàn mo lè lọ ní gbogbo àbáyé mo lè lé ohun gbogbo àbájọ ṣe kò sí kò sẹ́ni tí ó bí. wo wo wo wo bí àkàngbé àkàngbé gbogbo èèyàn mọ̀ wípé tó o bá lò fẹ́ lé kúrò wàá lé ìgbà tí ò ń ṣe pé bóyá ò ní change lọ́wọ́ àmọ́ má jẹ́ kó àyè kọ́ mu lówó gidi lọ́wọ́ owó gidi gbàdé bàbá o olówó gidi àmọ́ àmọ́ má le sori nínú àlìkábà èèpo máa ń wà níbẹ̀ lára àwọn ọmọ tó ń kó kiri olórí burúkú wà nínú wọn ó sọ fún mi lóhun pápá òun ti kówó fún wọn pé kí wọ́n lọ rọ́ àmọ́ wọn ò rọ́ ohun tó fà á nìyẹn má bínú tó ti yí ẹ jẹ́ kó máa lọ wo bí òun náà fẹ́ gbé fẹ́ kó jẹ́ kí orí ìwọ náà pẹ́ tó bá gbéṣẹ́ fún yín kẹjẹ́ kórìí yín máa pé kẹwàá àwọn ọmọ gidi tẹ́ máa gbà tẹ́ máa gbà síṣẹ́ ṣé ten thousand àtọ́ ló fẹ́ gbà sọ́tọ̀. àtò. tí ò bá ní tó má tijú kó sọ̀rọ̀. n bá rí fifteen. fifteen ṣé fifteen àtọ́. jẹ́ kó kúkú pàjọ́ èdè kó fún ẹ níbi twenty plus. Ah, twenty da. gobi jẹ́ ká fún ní twenty àbí twenty upward. Eh, twenty ti ẹ̀ da so ti yọ gbẹ̀mí fún ní tẹ́ẹ̀nì tẹ́mi jẹ́ kó wá mú tẹ́ẹ̀nì nínú owó iṣẹ́ rẹ kó fi kún kó jẹ́ twenty kò jù bẹ́ẹ̀ lọ. nínú owó iṣẹ́ mi ni màá ti fi kún ten thousand tó fẹ́ fún. ó tẹ̀lé ti tú ẹ tẹ̀lé tó fẹ́ fún ẹ tẹ̀lé ti tú ẹ wọ́n náà mọ ìjọba máa jẹ fún ìṣẹ̀lẹ̀ tán wọ́n náà fi tẹ̀lé fún. èmi lóde tó gbé mi dúró ń bí. ọ̀dọ̀ mẹkáníìkì lẹ pé mẹkáníìkì láti dé. mẹkáníìkì àti ní ìkàkọ́ ìkàkọ́ tí ń bẹ ń sàlẹ̀ ń bẹ ń. gbogbo tẹ́ bá pẹ́ mọ́ pé pẹ̀lú kó da ìwé ni mi mi mi mi ẹ̀wọ̀ ẹ̀fọ́ okun o. ẹ̀ ń wo twenty àtó àbí wọ́n ní twenty àtó kí ni kí ni kí ni. jẹ́kọ̀ọ́ tí bí ti bẹ nínú mi. abigail kan ní lọ ẹni. abigail kan abigail ò mọ̀ pé kírísítẹ̀lì lábígẹ́lì gbábígẹ́lì ò lè wọṣọ pupa díkìn ní bàbá ẹ̀ wọn ò ní jẹ́ kó wọlú aṣọ pupa báyìí. ajẹpa fúsá ni ó jẹ. kò lè já fúsá ọmọlé lẹ́fun lọ́sùn láwùsá. Eh. aláṣọ funfun ni wọ́n ọmọ ẹlẹ́fun ni wọ́n kí ló fẹ́ wọṣọ pupa ó máa bọ̀ ògùn jẹ́ kí n tiẹ̀ pẹ̀lẹ́ni tó ń lọ ah! mo fẹ́ mọ ọmọbìnrin tọmọbìnrin yìí jẹ́ mo fẹ́ mọ orí èèyàn tó jẹ́. àpèpé kí ló fẹ́ bọ́ fún òde fílẹ̀ jẹ́kọ̀ọ́ ọlọ́mọ máa lọ ó ṣe ṣe kó jẹ́ nínú àwọn tíṣà. yóò dákun dákun kí ni ìṣòro ẹ pẹ̀lú tèmi dákun sówó rẹ mo fẹ́ ná ni. ìṣòro mi ni pé ó ṣe ṣe kó jẹ́ nínú àwọn tíṣà tó fẹ́ wá káwọn ọmọ secondary school àwọn kọ́pà òun ló máa jẹ́ kí ni tiẹ̀ tó fi dá ilé yóò lè jẹ́ kò síbi tó lè wọlé sí tí ní bá wọlé síbẹ̀ mo mọ̀ pé kò lè jáde mọ́ ibi tílẹ̀ kò lè jáde kó nù lù àkàngbé àkàngbé jẹ́ ń bá ìsọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ni mo jẹ́ ẹ̀mí ẹ̀dẹ̀ ni mí tó ti yẹ ọmọ wọ ṣoṣo para àrójú ẹ̀. bá fún ní owó kọ nínú ọkọ. ní kí ni o ti múnú bẹ́ mi. pàṣípò má bínú má bínú èmi èmi èmi àbí èmi àbí báyìí ló máa gbà rí mi lóye kó rí mi rọ̀lẹ́ o dẹ̀ rí mi rọ̀lẹ́ ọ̀rọ̀. Ah, bá ń sílẹ̀kùn. àti àgọ́ mélòó. Ah. àkàngbé àkàngbé ẹ̀rù ẹ̀ bà mí ah, o kàn ń tóbi níjọ́ o ń kóbi níjọ́ dákùn torí ọlọ́run tó fẹ́ yá mi lówó náà ni wọn sá ní yá mi lówó náà àbí ah, wo ni tì ń bẹ̀ tàbí mo sunkún owó àbọ̀ orí mi kò sí wàhálà àbọ̀ gbé bùkátà kan wá bá mi yín fún ọ lówó ni. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ kúlé o. Ah, báàbí ẹ káàbọ̀. kí ló ń ṣe. inú mi ń dùn. ṣòro owó yẹn ni. mi ò lówó iṣẹ́ ní ti ń ṣe mí ó kọjá àfaradà. àfaradà kí ló ń ṣe. ẹ ọkọ mi ti dé ni. ọkọ ẹ tuntun tọrọ ọkọ ẹ bí ṣe ń gbòyìn nínú ẹ ń dùn yìí. bẹ́ẹ̀ni. mi máa rí ilé ìrìn lọ lọ. sáàdì ṣó sáàdì ṣó. lẹ́sẹ̀ ilé amórìpínlẹ̀ aníláwà yìí ẹ̀kẹ́ mi lẹ́sẹ̀ ilé yàrá èyí ló wà bí kí ilé àá. ẹ ẹ rọra. ọ̀pọ̀ àlè àbí kí ele tala wọn. ọkọ mi tí mo sọ fún yín. bẹ́ẹ̀ni. ẹ á pẹ̀lẹ́. má bà wọn lọ́wọ́ àná ni wọn. ẹ rajà rí ẹgbẹ̀lẹ̀. bolo ti rí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbé abámi lé yìí. ẹ àwọn wo ni rọ́dọ̀ ọ̀dọ́ ah! àwọn wo ni. ẹ̀wà wa náà rèé àròjù báyìí lọ àwa náà rèé a ò jù báyìí lọ o àwa tá à ń ṣe bẹ̀ẹ̀bẹ̀ ní ìlú ọlọ́lá àwa náà rèé a ò jù báyìí lọ àwa náà rèé a ò jù báyìí lọ. ẹ kó ti jáde kó ìdúró lẹ́nu yìí sáwọn aláwọ̀ kò tó gbé abábí ní ìgbẹ́ bọ̀kọ. wọ́n kanra jù hmm. àwòjá máa lọ àní jẹ́ ká lọ. bí ṣe máa rí inú ilé àná akọrin òwújo gan. tí wọ́n fẹ́ máa mú yàn wá bá mi àjọ kọ́lá ẹ má sọ ti là ẹ má sọ ti ìlà tó bá jẹ́ ti kéèyàn kọlà ẹ má sọ ẹ̀ẹ̀mẹni tó dúró ni owó ló dúró ọlá ló dúró iyì ló dúró ẹ̀ẹ̀mẹni tó dúró tí wọ́n lè bàbá orí ẹ gbé ọ̀rẹ́ ojú tó pawọ́. ojú tó pawọ́ ọmọ ìwà pọ́ńtà ni mo wà ní nàgàkọ́ tó bá àpàwọ̀ àwọn látàgbé láyọ̀ gbogbo ayé ti mọ̀ pé mo ní. gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì gẹ́gì Bàbá ti já sí. Aláàbí aláàbí ló fi oṣù mo ṣàánú. Ebi oṣù mo. Báwo. Ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ilé ìtura agbára o èmi ò ṣe bẹ́ẹ̀ wá ṣàwádà mọ́ mi ò bó sọ ọjọ́ yẹn léré nú ilé ìwé táàrọ̀ ẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé kọ̀ǹtíṣọ́ tí mo fẹ́ fún yín ni pé ìyàwó gbọ́dọ̀ jọmọ mi. ọlọ́run ò ní jẹ́ ìyó ní jẹ́. ìkejì ẹ ò gbọ́dọ̀ rán sílé ah. bóyá ìyẹn àti ẹ̀ ní gbólóhùn aṣọ ẹ wá rán sílé ó kọ́. bóyá nǹkan tó ń wí ò yí ẹ hmm. Hmm, kó o má lọ máa fi ra wọn wéra wọn o mọ̀ kí bàbá ẹ tóbi òun náà dẹ̀ tóbi kó má lọ máa ní pé inú tó wá lọ bí ẹ wo bó ṣe lọ rí fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ gẹ̀rẹ́gẹ̀dẹ̀ bíi bàbẹ́ wo bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ṣe rí gbèngbèngbè bíi bàbẹ́ wo bó ṣe ń ranjú bíi àbíkú bíi bàbẹ́ wo bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ṣe sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n gbà lẹ́sẹ̀. ẹ ló ṣẹ́fẹ́ bú wa ni. mi ìbò yín mo fi ṣàlàyé fún kó lè yé. mo ló ti rí ọ̀rọ̀ ìṣọ́mọléwé ni àbí. ẹ ilé ilé oní bí mo ṣe máa ń fagbó ah! fún ẹ sẹ́rí fẹ̀kàntẹ́lẹ̀ èmi tí mo jókòó èmi àkàngbé o èèyàn kò sí nǹkan tí mo mọ̀ ọ́n sí láyé tọ́lọ́run fi rán mi ju kí n tọ́jú obìnrin lọ kéèyàn sì kẹ́ obìnrin mo mọ̀ yóò gidi èmi ò sì mọ nǹkan méjì dẹ̀ fi ń tọ́jú obìnrin owó yìí owó yìí ni. ó máa ń náwó fobìnrin bí ipò ti ṣe èrè. ìkẹta ṣé ètí ni ìyàwó ń lé. láéláé. kò ní kò níyàwó torí pé mi ò fẹ́ orogún pẹ̀lú ọmọ tèmi. ìyóhùn ní wáyé kò ní bá ń lékun ìsìn nífẹ̀ẹ́ lè. ọmọ kékeré ni. ọmọdé ni mí ibi tí mo kéré dé gan àwọn kankan wà tọmọ yín ti fi ṣẹ̀ṣẹ̀ kọ́ mi ó ṣẹ̀ṣẹ̀ kọ́ mi lẹ́nu gbàtà pàdé yìí náà ni ṣe rí ibi kéèyàn fún yàn lọ́yàn ọ̀gá lọ́mọ yín o ẹ mọ̀ kọ́gà lókè tẹ́mi kókò tí ó fọmọ lọ́yàn. ẹ ti bá débẹ̀. sẹ́yìn jọ́sí mọ̀dínà bẹ̀rẹ̀ sí bí ọmú sí lẹ́nu ẹ̀rú bà mí. kò fi parọ́ ojú mi gangan ló ṣe inú mọ́tò inú mọ́tò ni wọ́n ti ṣe ó fà ó dúpọ̀ ọmọ ọmọ yìí ẹ̀rú ti bà mí èmi bọ́ síta àwọn wà nínú mọ́tò mo ṣàwò kékeré ló dùpò mo á rí i pé ọmọ mọ̀dínà ni ìgbà tó yá mo á rí mọ́tò mọ́tò wa bẹ̀rẹ̀ sí ní mi ẹ̀rú ọ̀bà pa mọ́tò yìí máa bàjẹ́ ó máa bàjẹ́ gbogbo gbogbo táyà pé bóyá ó máa rọ̀ àṣekọ̀ rọ̀. sẹ́yìn ìgbà tí mọ̀dínà tó ti ọ̀yàbọ̀ lẹ́nu sùráláì tẹ́mínà ní sùúrù jẹ́ ìyàn lójú bá ní lẹ́nu ẹ̀ sọ́hùn bàbá dáadáa sọ́hùn tí tọ́tọ̀ ọ̀yàbọ̀ lẹ́nu sùrá tí mo fà á ni omi ń mọ̀dínà lómi lọ́mú o. ẹ kó sì kúrò nínú ilé ẹ̀yà wèrè ni. o ti sọ̀rọ̀ ju o ti sọ̀rọ̀ ju. Bami. Ah. mi bá mi. kí ló yẹ fọ orí burú kóòtù tí gbogbo wọn tó àwọn aláwọ tó gbé bá kí wọn fọ gbogbo náà sọ sọ fún mi. Ah. bá ẹ wo sẹ́rí àlàálẹ̀ lọ àmọ́ kí n tó lọ ó yẹ kí n kankan burú bá lè mọ bí mo ṣe mo ṣe olùyẹ́mọ̀jẹ̀ náà owó nìyẹn gbà ah, twenty five thousand ló kù níbẹ̀ twenty five twenty five thousand lẹ́ẹ̀kan ṣó ẹgbà ẹgbà ó ní. ẹ wo bàbá ẹ bá gbà á ó ti lóun mọ ọmọ ọmọ yín ẹ̀ẹ́dẹ̀ tí fún lọ́mọ ẹ má dánwó ẹ̀dá lù. ó mọ̀ mú kò mọ̀ mú kó sá ti dọ̀mọ́. yóò yóò dọ̀mọ́ kó sá ti mọ́. yóò yóò bàbá ìwọ ó jà lẹ́kẹ̀ẹ́ yé bàbá ó jà lẹ́kẹ̀ẹ́ yé bàbá. mọ́tò mọ́tò dẹ̀rí rẹ̀. máa ba yí ẹ jẹ́ síbí. yé ẹsẹ tiẹ lò ẹtí ẹ lò. ọbẹ̀ ọbẹ̀ kòrò ní àwọn ọmọ kòrò kòrò ó lè máa kòrò jù bẹ́ẹ̀ lọ torí burúkú ètò ọmọ yẹn kòrò. kòrò jẹ. ìwò tí ì sí ilẹ̀kùn ọ́fíìsì táwọn àlejò ẹ̀ bá ń laṣọ ẹgbà mo kẹ́hàn mo eléyìí kó o wò mí bí mo ti fẹ́ràn rẹ tó eléyìí ọ̀dà ẹ má jẹ́ kúkú yà báyìí. mọ́ mi ẹ mọ́ bínú ẹ mọ́ bínú ẹ mọ́ bínú mọ́ mi ẹ wò tí ẹ rí múlíkà yín ti tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí múlíkà tó dé ń sìn sẹ́ni múlíkà tó dé ń sìn múlíkà ìbínú dé ni mọ́ mi ń bá yín jẹ́ ń spoil yín ẹ wò mo dé towótowó mo dé tẹrùtẹrù ni mọ́ mi. ọ̀dà kò gbẹ́rù rẹ lọ́kẹ́ òjèrè wọ́n ṣe wá ṣe tó wọn ó kù díẹ̀ káàtó ọ̀nà náà nu owó inú ilé okòwò bàbá rẹ owó àjọ three thousand eight hundred owó tó kó wọn dá wàhálà lẹ ah, bàbá rẹ délé ìwòsàn ó kú tán. èyí tó dé ìbóyá ṣe ni bàbá sọ fún un pé bí wọ́n sí bàbá rẹ sínú tó ṣe yí ọ̀dà o. mọ́ mi mọ́ mi ẹ fi yún lẹ̀ ló ń tí thousand eight hundred ṣẹ́yìn tí mo yé dé ń sìn mọ́ mi mo gbọ́ ládé ni mo kówó dé wá bá ibẹ̀ ṣe wà yún. owó kí ló kó gbẹgbẹnu rẹ sọ̀hún òjèrè gbẹgbẹgbẹgbẹ ẹnu rẹ sọ̀hún èló lọ fẹ́ kó wá tí ó dàbí tó ti dá wàhálà lẹ́tọ̀. èló ń mi ò mi ànímúlíkà ti yàtọ̀ mọ́ mi ó dẹ̀ gbà mọ́ríkà ẹ gbà ẹ gbà mí. ẹ tí ì rí nǹkan kan ó dà mọ́ mi ẹ tún gbà sí. Ah, ó tún kò pé eh, ah, ọkọ mi ah, ó sí ọkọ mi ọmọ ó ṣe fún wọn náà jẹ ọ jẹun ọmọ ò ní jẹbàjẹ lójú ẹ̀mí mi mi ṣé pé mi náà lè jẹun ọmọ. bàbá mi ńkọ́. ṣé bàbá rẹ ọmọ lọ ibi iṣẹ́ wọn ní iwájú lọ́hùn lápò òkè lọ́hùn títí ọ̀la ó yẹ kó dé bá wa bí ọba wa ilé wọlé lọ́la ngbà bá èyí jí láàárọ̀ ọ̀tún la yóò dé. kò sí wàhálà táwọn náà bá dé èyí ń ṣe fàájì fún yín tẹ̀wọ́n sí rẹpẹtẹ. wàá gbọ́ irú àwọn oúnjẹ wo lọmọ jẹ ní ibi ò ti dé wọn n ó ṣe fún ọ. ṣé ẹ rí ẹ fi tọrọ oúnjẹ yùn ẹ fi yàn sẹ́gbẹ̀ẹ́ kan ṣe ló tẹ̀yẹ tí mo dé mọ́ mi ń tọ́jú yín ìrìnà lẹ̀ fún yín ìrìnà mọ́tò fún yín ṣé ẹ rí àwọn mọ́tò bọ̀gìnì bọ̀gìnì àtàwọn ilé ńláńlá wọn ń kọ́ fún yín. ọkọ̀ fi hàn sí káàbọ̀ wọ́n bọ̀ bọ̀ wọ́n ṣe wo ọ̀rọ̀ mọ irú àmàlà tí mo mọ ọ̀rọ̀ tí mo fẹ́ lẹ́wọ̀ ìbọ̀ rọ̀ mọ́. ìyá amúlíkà ọ̀gáàbọ̀. aníkẹ́ tiẹ̀ wá jẹun díẹ̀ ó tẹ jẹ̀dẹ̀ díẹ̀ kẹ́ ẹ jẹ. ọ̀nà ìbàjẹ́ ọ̀fọ̀ mi ni etí kan ṣe létí mi ò yéé ẹ̀ṣẹ̀ yẹn ló máa ní kẹ́ ẹ má jẹun kẹ́ ẹ jẹun kẹ́ ẹ fi ní mi nú ẹ́ sàṣàrò ló ṣe. Ah. Ah, àṣàrò kẹ. ogun tó lè lọ lẹ́nu báyìí bí àṣàrò bíi pẹpẹ súùpù bíi ṣé èwo ni. ìrẹsì ni mo gbé wá èwo ni tàṣàrò èwo ni ti a ní kẹ́ẹ̀tì ẹ̀ jẹun kẹ́ẹ̀tì fi ní mi nú. yẹn náà dáa jẹ́ kí n wọ́n nà mí ó yàgà ni. olórí burúkú ni wọ́n. wọ́n tún mú báàgì wọ́n fi kọ́ mi lọ́rùn báyìí wọ́n á wọ̀ mí kiri. ìjà bẹ́ẹ̀ bá mi rú ẹ̀sìn yóò bá sáwọn olórí burúkú àwọn olórí má ṣàǹfààní iṣẹ́ tí téèyàn ti ń fogún ọdún ṣe wọ́n á dé ń jọ́kọ̀ sọ wọ́n á gbalẹ̀ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ òun dùn mí júre pé gbogbo wa láì mo ṣe kí n tó lè rò wá aṣọ tèmi kí n tó lè rí dá ah ojú mi máa rí nǹkan o. kí ni ojú tiẹ̀ rí wàhálà olóṣè. ọmọ ìpèsè tí mo ṣe jábá yìí kí n lè bá bẹ́gbẹ́ kí n bẹ́gbẹ́ pé kí n bẹ́gbẹ́ pé nísìnyí mi bẹ́gbẹ́ pé nísìnyí tó wá dùn mí jù nìkan máa ní ah, ará lọrin wọn há wọ́ọ̀ mo ìfẹ́ ṣe kí ni òun ni mo ṣe mo tún ṣe báyìí mo tún dà báyìí. Ah! bàbá gani ni wọn làwọn lè dáná ti gbàgbó pátá lọ́wọ́ ẹ gbogbo owó pátápátá ló ti gbà kó sí kọ́bọ̀ mọ́lẹ̀ gbogbo owó gbogbo àló ti kó lọ àtọwọ́ aṣọ tèmi náà òun ojú mi dẹ̀ rí kóhun tó lè rò wá aṣọ ẹgbẹ́ tèmi mo jìyà pọ̀ o. bàbá Gani ní olè gba owó lọ́wọ́ òun ẹ jọ torí Ọlọ́run ṣé kò sọ wípé owó tèmi wà ń bẹ̀. ẹ̀lẹ̀ tún sọ báyìí ìmàlẹ̀ jóná ìbéèrè irun gbọ̀n gbogbo owó gbogbo àló ti kó lọ. ìyẹn bàbá Gani àbí ẹ gbélé gbọ́ ẹ̀yin ẹ dúró síbí o ẹ gbà kò sí wàhálà ṣe bọ́ wà máa jọ gbogbo lójú láìpẹ́ ìgbẹ́ ní wáyé. sílẹ̀ ló fẹ́ ṣe àbí tágbà bá mú. olórí burúkú ni wọ́n. ẹ pẹ̀lẹ́ mọ̀. ẹ káàbọ̀ ẹ ṣe. mo ti gbọ́ mo ti gbọ́ ojú ò ní tiẹ̀ ká mímu ìgbà àpọ̀jù là mọ̀ rẹ̀ ìgbà tí ẹ bá ní ṣòro lèyẹn lè mẹ́ tó fẹ́rẹ̀ yẹn láyé so ká nílù bó ṣe máa ń ta kòmí tó ní cooperative so mo lè ní ìṣòro kó tó wá wò mí. ká nílù ìyá jẹ mí. ẹ pẹ̀lẹ́. ìfọ́ tó kí báàgì owó wọ́n kì sí mi lọ́rùn bàbá fún wọn mi lọ́nu gbó kó tó wá gba mú un àríwá àtàtọ̀ tó bọ́lẹ̀ ó tó padà wá mú un. lórí burúkú. yẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ padà má mi. ẹnu yóò máa ń ṣeré mi. màá yọ̀ǹda orí yín lẹ̀ lọ́sọ̀ọ́ yìí bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹ jọ̀ọ́ ẹ kí ló dé ẹ jẹ́ kí n bá ọ sọ fún ẹ mo fẹ́ bá ọ sọ o ẹ ti gbọ́ kamilada ada lọ sùn nurse ma ma ma ma ṣa ipa àbí kò. kúló ni kí ló ṣẹlẹ̀. ẹ ẹ sista nurse ẹ jọ tó lọ ẹ yẹ relax ṣe ń gbọ́ ọ̀rọ̀ tá à ń fà bí kò kàn yín o ẹ ti gbọ́. jọ bàbá ọkọ mi. ẹ jẹ́ kí n bí wọ́n nìkan mi fẹ́ bí wọ́n ẹ gbọ́ bàbá Gani ẹ jọ torí Ọlọ́run tí mo fẹ́ bí yìí ẹ fi sùúrù kẹ́ dáhùn béèrè mi ẹ ti gbọ́ ẹjọ ṣé lóòótọ́ ni àwọn olè gba owó lọ́wọ́ yín. ẹ àwọn olè ni olórí burúkú làwọn olè yẹn ó ṣe wọn ṣìkàṣìkà ó lù wọn bàjẹ́ ẹ̀rọ ayé mi lóde. ẹjọ tó dọ́nà ṣé ẹ̀yin ni mò ń bi léèrè ọ̀rọ̀ ni ṣé ẹ lè jẹ́ kó fẹ́nu wọn ṣàlàyé ni ẹ ṣọ́ ara yín máa yọ̀ǹda orí sílẹ̀ ẹjọ bàbá ni mo ní kẹ́ dáhùn. Kamilu ẹ̀tẹ́ awolẹ̀ ní ọ̀gbẹ̀rì cooperative cooperative ṣe yàgà ni ó lọ. lọ́bọ̀ mo rò pé nǹkan kan ṣe ọpọlọ yín wọ́n ń ṣe ìyàwó yín ni ẹ ṣàlàyé ẹnu ìdán bí wọ́n ṣe lọ́ọ́ ó lè kọ́ obìnrin ni. wọ́n gbé obìnrin mo kọ́kọ́ seventy thousand fún mo kọ́kọ́ seventy thousand fún lápò mi lẹ́yìn ẹ̀ lẹ́yìn ẹ̀ mo á gbé báàgì lé lọ́wọ́ gbàgbé fẹ́ lọ kí ànúgbó àfẹ́ lọ sùn kábílò ṣe o. bàbá kan ni obìnrin àwọn ọkùnrin yóò ní ikú rẹ òní ikú rẹ wọlé olórí burúkú ọkùnrin ẹ òní fún wa lọ́wọ́ oúnjẹ nulẹ̀ òní fún wa lówó òní fọmọ lówó wà ní owó ojú eégún ni o owó ìyẹn ni kóbìnrin ló gbowó lọ́wọ́ àwọn ọkùnrin. ẹ ti ráyè wọn lóde ẹ kò sí wàhálà ẹ jọ torí Ọlọ́run àbága ni ṣé owó tí wọ́n gbà lọ́wọ́ yín yẹn ṣé kò sí tèmi ń bẹ̀ṣà. ó pẹ̀lú ẹ̀fọ́ àkọlùkọ sówó ó pa gbogbo ẹ̀pọ̀ ní. ẹ kò sí wàhálà orí yín yìí kò bá yín gbé látò ní lọ máa yọ kúrò. dáadáa lèmi bẹ́nikẹ́ni bá béèrè mi lọ́wọ́ rẹ̀ dákun mọ́sọ̀ bí mo wà fún wọn. ẹ kàn sí wàhálà ìwọ náà lè wà bá mi ṣe gbogbo fàáyì làbá kó o tiẹ̀ wá lọ́jọ́ kan sọ́jọ́ méjì ọtí padà òsùn ọ̀rẹ́ mi ọgbà skijù ọ̀dàbọ̀. kò lè jákèlè àti bùbá ó láìkó mọ́ ọdíyàn gèlè àti bùbá ní. ẹ mo fẹ́ràn ẹ mo fẹ́ràn ọ̀ṣùpọ̀ ẹ bẹ̀rẹ̀ nu o. èyí bó ṣe mọ ọ̀run jù nù bó ṣe mọ ọ̀run jù. Ah, kí ọmọ lábá yìí lọ kí ọmọ gan. kí ni kò mọ ọ̀run jù náà. tàbí sẹ́ni rọjú táwọn wò yìí. mo ní bá a. mo ní ọ̀rẹ́ mi o. Ah, ah, mo ní ọ̀tún wáyà tán mo ní ọ̀rẹ́ mi o. àbẹ́ rí múdímúdí mo ti wá yàtọ̀. àbọ̀ orí nǹkan. múlí kí ló yí ọ lẹ́ẹ̀kẹ́. wọ́n tọ́ ọjà sí. àmọ́ múlí ò tẹ̀wá o bí bá jọ obìnrin kékeré lába yìí ni ó sì á lo òbójú wẹ̀yìn òsì ẹ̀wò wá pàápàá. ẹ dákun ẹ má jẹ́ adé ìnà pẹ̀lú múlí O sì ti wá padà wá sábà báyìí ìgbà wo ló wàá mú wa rèkó. ṣé ẹ mi bàbá mi fẹ́ mú mi rèkó àmọ́ wọn ò tí ì ṣetán ṣé ẹ wá rí bí mo ṣe wá rí múlíkà báyìí à ń bà múlíkà rèkó. ọkọ ìpẹ́ tèmi náà wà bá mo kàn ní kọ́kọ́ wá bíná kí n wá ṣe fàájì díẹ̀ ṣe ṣoṣo ríwọ tóbi mi pin ẹ̀mí ló yí mi lẹ́kẹ̀ẹ́ fásán ni. ẹ ó dá ń gbà náà àwa náà kúkú gbọ́ fásán ah. àbórí. èmi gan ti ń rò fún ara mi tẹ́lẹ̀ pé tí n bá ti ṣe fàájì mi tán yín wà wọnú ìgboro lọ yín wà mú kọ̀ọ̀kan nu yín tí oh. n rí i pé bóyá tí n bá kọ yín bó ṣe ń múra bó ṣe ń tọ́jú bó ṣe sódà yín náà ẹ lè jà sí. ẹ̀kọ́ yá. wàhálà wàhálà nù. ẹ̀wọ̀n lórí mi ẹ̀wọ̀n bàtà mú ní kan lára yín tó sì wọ pásítọ̀. èmi rè So ìdún pọ̀ jù. dàtún sóhun mu eh, tán sóhun eh. mu tán ni ó rà ní. Ah, ah. ah, ó ní mukúmu lẹ́yìn méjèèjì o sọ gbẹ́lẹ̀ fún yín pé kẹ́ ẹ mú ni bẹ́ẹ̀ bá tiẹ̀ mú ẹ̀ ní ti rí lẹ́nu ká sọ fún yín ẹ kò kó sì kí sọ́ni ẹ mú ẹ̀ jẹ́ ń gbọ́sẹ̀ rẹ̀ wò. n kí múlí mm. kíní nǹkan pọ̀ bá ah. ah, ń gbé. ẹyin sì ń pa mí. ẹ dákun àdátán lèmi ò lọ. orí ọ̀tọ̀ lára àwọn ohun tí mo ní mo fẹ́ wá kọ yín náà rí wọn kì í mọ tí bẹ́ẹ̀ ṣe mú yìí. ṣé ká yọ̀ǹda rẹ̀ àdá tó ní lọ. <laughs> Ah, ó ta lẹ́nu pọ̀ jù ó ta ẹ̀wò àbí kí n tún já. Ah, ah, ah, múlíkà múlíkà ò múlíkà mi dá. múlíkà ò múlíkà mi dá. múlíkà múlíkà ò múlíkà mi dá. múlíkà múlíkà múlíkà ò. orí mi gbóná o. múlíkà ò múlíkà mi dá o. mo jílè ní mo fojú kan jẹ́ o àyìnlá ọmọ wúrà ló ti bá dé. mo mọ rìn àsìkò rìn lẹ́sẹ̀ o ìyá tó fẹ́ jẹ ní. ayédè ah. ni mo ṣe oríire lédè ire hùn mi o máa pa ẹ lọ́jọ́ orí ẹ̀ ah, ah. ibi tí mo wí mo fẹ́ kẹ̀ mọ́ lórúkọ méjì ló ti wà mí lè ń jẹ́ òpènípẹ́ni òpènípẹ́jì òpètí ń òsì ọwọ́ bá máa wo máa wo máa wo máa wo wọ́n máa jẹ́ kí ọwọ́ mi ó bọ̀. ẹ̀dí bọ̀ ẹ̀dí bọ̀ ẹ̀dí bọ̀ ẹ̀dí bọ̀ ẹ̀dí bọ̀ ẹ̀dí bọ̀ bàbá mi bàbá mi. Ah, kí n gbogbo pàlàpàlà yìí. báàmì báàmì báàmì báàmì. ayé orí pàlàpàlà yìí. ṣé o sì ń kọ́ ewé ní ṣọ́ọ̀ṣọ́ yìí. báàmì ó ti pọ̀ báyìí báàmì ayé iṣẹ́ ayé lọ́lẹ́. ẹ̀yin rẹ̀ ló ṣe ó ní ó ṣe. ilé wọ́n ti yó wọ́n ti yó. bàbá yìí wọlé bàbá yìí wọlé. ilé bàbá ọkọ kì í bàbá wọ́n ti wọ́n ti wọ́n wọ́ wọ́n ti yó. alọ́ fún wọn ló ti wọ́n. ọ̀la màá ní ilé ìjọ ṣé wọ́n bá wọ́n ṣé wọ́n bá wọ́n ẹ̀rọ bá wọ́n rọ ẹ̀rọ bá a fi sùúrù o ọ̀rọ̀ baálé yín lè rí yẹn sùúrù lèèyàn gbọ́dọ̀ ni. ẹ̀wẹ̀ jẹ́ ká ní sùúrù. alẹ́ ah, tó sọ̀rọ̀ yìí. kí lè tó dá sọ̀rọ̀ tá à ń sọ. àjàlá tá ń nà ṣebí èyí ni oníwàhálà àmọ́ wúru ẹjọ́ tẹ kúkú ti lọ́ọ́ rò ó ń sìn torí mi ò. ẹjọ́ fẹjú mọ́ mi jàre kí ojú wọn lè rán tẹ̀ ránjú tẹ̀ ránjú tẹ̀ ránjú. kí ló mọ́ mi. kí ló dé kọ́kọ́ fẹjú mọ́ mi ṣẹgbẹ́ mi ṣé mo ṣẹgbẹ́ mo ní lè. kíni kíni ní kí n la ni. mọ̀mọ́ mi tiẹ̀ mọ̀mọ́ tó báyìí. Ah. kíni ẹ bẹ̀rẹ̀ orí burúkú yín àbí. Ah. Ah, ẹsẹ̀ abẹ́rẹ́ sí wo abẹ́rẹ́ sí wo gbogbo yóò ṣe àgbádùn ẹ dákun ẹ má jẹ́ sóore ṣe o. ó fàyè gbà wọ́n ni. ẹ má jẹ́ sóore ṣe o kíni tí mẹ́bẹ̀ẹ́ tí o ti bẹ̀ kú o abaramore mo jẹ níyìn ni. wọ́n fàyè gbà wọ́n ni. tí màá ní fàyè gbà wọ́n sẹ́kọ̀ọ́ ni mo ṣe fẹ́ yín wọnú lé ni. <laughs> oríṣiríṣi. eléyìí ìgbà tó fẹ́ wọlé bí wà lórí. Eh. bí ó kan. débi náà ni gbogbo àyárí gẹ́gẹ́ tí o eléyìí tàbí ọmọ ilé olóye tó jókòó yìí. eléyìí ò tiẹ̀ ní station rárá ó dàbí àmú ẹ̀bà eh. àmú. fígọ eight mọ̀mọ́ tó bẹ́ẹ̀ máa ní. fọ́ọ̀lù ní. fígọ síìsì ló gbé wa síìsì báyìí síìsì ní kò ní kúrẹ́ gangan báyìí lórí you are four four ẹ wo tí ọba wọ kọ́ńkàdúkọ́ ta lè bàbá rẹ lọ. fúláàtì kẹfà pa èmi sí o. ẹ wo mi ò ráyè o gẹ́gẹ́ mi lóhùn sábà dáhùn ni sùmá dìde mi ráyè ògbó ṣiṣẹ́ ìṣe yòókù lẹ́yìn fún ṣìnà. ṣe ìgbà lẹ́nu mi ò lè kà. ẹgbẹ́ dìde o òdodo ọ̀rọ̀ ló sọ. wo wo jókòó jókòó wọ́n ní gàdá ò lè yà ó ní àbúrò tó gbójú wá ẹ lè ba yí ẹ jẹ hmm. ọ̀rẹ́ ni wàá mo dẹ mọ bẹ̀rẹ̀ gbogbo yín pátápátá. Hmm, hmm, mẹ́ta ni wọ́n ti bí tẹ́lẹ̀ kó tó fẹ́ ìwọ ní àníkú ọ̀pọ̀ǹdàtọ̀ ìní méjì kó tó fẹ́ wọlé wọ́ simia àjẹniẹ. èmi. yes yes i confirm it àjẹniẹ. yẹ kò sẹ́ni méjì tó jẹ́ kí n mọ̀ pa àjẹniẹ ọmọ kébì ò bẹ́ẹ̀ gbélé mi ò dé kí n ṣàwòràwọ̀ mú ìbá òun ló sọ fún mi pé àjẹniẹ ó lóun máa ń fò ó lóun rí ẹ láàrin òru tó máa ń fò tó ń fò wọ́ọ́ ọ̀dọ̀ Múyìnbá àti inú ilé yín ló ti lè fò tó o bá fò gbáwájú mi tó o bá fò sórí apá tó dàbí apá aeroplane yẹn tí ń bá kan wàá ríran wò ìwọ oníranù òsì òun rèé burúkú ni ẹ́ kò sí bólúwọ̀ ẹ ṣe lè tó kò sí iye oògùn ẹ̀jẹ̀ téèyàn lè lò símíà tó o bá ń ranjú mẹ́ni náà ẹ̀jẹ̀ á gbẹ ah, mo ṣèwádìí ẹ̀ débẹ̀ ni wọ́n sọ wọ́n lẹ́jẹ̀ á gbẹ wàá ríran wò wàá bá mi bẹ̀ wọ́n wò wàá rí wọ́n ìwọ ìwọ orí ẹ̀ ò pera mọ́ tán bá tiẹ̀ sọ ti gbogbo èèyàn kò yẹ kó jẹ́wọ́ ara tiwọn ń gbóná ìgbà tán fẹ́ fẹ́ wálé ṣọmọ kẹ́kọ̀ọ́ sẹ́yìn mi èmi ni mo wá kẹ́rù ẹ̀ orí mi báyìí ni mo fi rẹrù ẹ wọlé o wá débi tó o bẹ̀rẹ̀ sí ní fitimango o bẹ̀rẹ̀ sí ní fitimáìsì ọmọ ọlọ́mọ kílẹ̀ dúró tì kí ni gbogbo yín jókòó tì ẹrù mi ẹrù mi ṣebí rọ́ọ̀gì rọ́ọ̀gì ẹ̀ lẹ́jọ́kọ́ tì rọ́ọ̀gì ìgbà tẹ bá lalalalalala tẹ lápá ṣebí kò tán. kí ni kí ni kí ló dé kí ló ṣe. inú tí ẹ ń dùn ni. Ah, inú ẹ ń dùn eh. ah, ó yẹ kí inú ẹ bàjẹ́ ó yẹ kí inú ẹ máa bàjẹ́ nítorí mi. ó ṣì lọ ó ṣì lọ. ẹ ń ṣí èrè pọ̀. kí ni ìwọ ló fà á ìwọ náà tó bẹ̀rẹ̀ sí ní rojọ́ tó wá lẹ́mí tó wá bẹ̀rẹ̀ sí ní jọ́ṣọ́ mọ̀kémi àti ẹ close. ẹ eh? ẹ ṣe kí ni. a close. ẹ close. aa ah, a close gidi kò sígbà tí òun wọ́dọ̀ mi òun wọ́dọ̀ mi lálẹ́. ah mo dáná lórí búkún ọlọmọ sanjọ yìí kẹ́ ẹ close. kò sí kankan tí wọ́n sọ wọ́n fẹjọ́ sùn ó wá rojọ́ àwọn ìyàwó ẹ̀. mo sọ̀rọ̀ ẹ lọ jíye léyìn lọ́tọ̀. mo sọ fún pé mú ìbá ó wá rojọ́ wípé òrà jẹ́ orébèrè ìgbà tó kọ yín bẹ́ẹ̀ lájọṣepọ̀ ṣó sọ fún mi. ẹ kó sì lọ́jà rẹ. agídí ni mo fi gbọ́ lẹ́nu mú ìbárí lẹ́ẹ̀kan wípé ọkọ òun bá òun lájọṣepọ̀ lẹ́ẹ̀mẹrin láàrin ọ̀sẹ̀. wọ́n á ní mú ìbá ṣé bóun rẹ bí mo ní mú ìbá ọ̀nàdà tó jó òní lé ẹ ọ̀nàdà tá jẹ́ òní jẹ̀jẹ̀ mu ó ní símíà ó ní rámọ́ láàárín ọ̀sẹ̀ kan ó dẹ̀ ń báwọn nìkan lájọṣepọ̀ lẹ́ẹ̀mẹ́rin ọ̀nà ìdàtọ̀ òfin nípa àbí mo sọ àbí mi sọ. ọ̀sẹ̀ tó bá dẹ̀ súnmọ́ ẹ ọ̀sẹ̀ tó bá súnmọ́ ẹ àjàgbé àrù mm. mo máa ń rí lóòrè oòrè máa gùn dandan báyìí ni mm. ẹ wá o kẹ ẹ jẹ́ kó rí yín pé kò sí kókó kan tí mo ṣe wá síbí ju kí n bá yín wí lọ mm. ẹ̀yin gbogbo yín àwọn wo gbogbo yín kẹ ẹ gbọ́ kìlọ̀ mo lè ti sọ tọ́ntọ́n bọ́ sọ sọ̀rọ̀ èdè èdè tá a bá wa gangan sọ sọ délẹ̀ fún ọjà rẹ. ọ̀rọ̀ tó ní kí n sọ lé mo kàn ń dọ́gbọ́n ni. kò sí kankan kò sí kankan sọ fún wọn kó o kó o sojú abẹ́ ń kó ká mọ kí wọ́n ti wọ́n ti wọ́n. ṣé tẹ̀mí díje. tọ́ bá bí ẹ̀dá àdìjẹ́ tọ́ bá bí ẹ̀dá àdìjẹ́ kò sẹ́wọ̀n kan nínú. sọjọ́ sọgbọ́ tọ́ba ìfi lè díje tiẹ̀ ta. simia tọ́ba bí ẹ̀dá kò díje ọkọ yín fẹ́ gbogbo yín ni tọ́ba dẹ̀ wá tẹ́lọ̀ mí. ẹ fún ọ̀rí rẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n ti halẹ̀ mọ́ mi. kò sí kankan sọ̀tún ti mẹ́lẹ̀ fún ọ sọ́dẹ́lẹ̀ fún ọ jàre. ọkọ yìí ti fẹ́ ọmọ dúdú ni ó nà ó nà báyìí báyìí ó da jù yín lọ fà jù yín lọ ó dẹ̀ máa wọlé. sẹ́ẹ̀rí ẹ lè mọ́ gbọ́n tí ń sọ dáadáa torí èdè tí ń sọ lẹ́nu kò fi bẹ́ẹ̀ yéèyàn dáadáa ìtí gbìyànjú àti sọ ni pé mọ́mì yín ń bọ̀ nílé o. mọ́mì yín àgbà ti dé. àsìkò ti tó tí ìyá yín ń bọ̀ nílé ìyá yín àgbà o. ẹ ẹ mọ nǹkan ṣe rí ẹ palẹ̀ ara mọ́ fún díẹ̀ fún o ẹ fún ọmọ láyé o ẹ fún ọmọ láyé tiẹ̀ náà kò sáyé tiẹ̀ o àpọ̀lẹ́tẹ̀ bá sì dé fúyàwó Ògúndé ó ní kẹ́ ẹ bá ń fún o ẹ dákun ọlọ́wọ́ pẹ́yìn náà lé o. ẹ wò ó wọn ní àpọ́nlé tẹ́ ẹ bá lè fún ìyàwó Ògúndé nígbà tó wà láyé ìyẹn ìyá dúdú àbí ìyá pupa ó ní kẹ́ fún ó ń bọ̀. sọjọ orí ẹ ti burú. yé mọ́tò lóde máa pẹ́ mọ́ ẹ sọ fún ẹ. ìbá ìbá oṣù wo ló ń pè. ó sórí ah! olórí burúkú gidi yẹn. nígbà tí mo ti rí ẹ tó ti gùn látòkèdélẹ̀ èmi sílẹ̀ ni wọ́n bá sọ gbòòrò tó ń sọ yẹn mo bèrè lọ́wọ́ ẹ̀ mo rò pé lórí burúkú ni ẹ ṣọ́ọ̀kì ilé owó ojú lèmi ló ń pè lájẹ. wọ́n pọ̀ wí lọ́wọ́ fún ẹ̀ agbọ̀rọ̀dún alágbàwí asọ̀rọ̀ ìyá náà lè mú rẹ́ńjẹ bọ̀ láti sọ èrè àlùbami ìyá náà lè mú rẹ́ńjẹ ti sọ èrè agbọ̀rọ̀dún alágbàwí asọ̀rọ̀sọ̀bọ̀tò alùbami. tí n bá fojú kan múlé ká èmi ni mo bí èmi ni mo pa kò sí tó kan ọlọ́pàá kò sí tó kan adájọ́ mo ti mọ̀ pé máa lè ní múlíká ìṣọwọ́ rìn ẹ̀ ìrìn ọmọ àlè ìsọ̀rọ̀ ẹ̀ ìsọ̀rọ̀ ọmọ àlè múlíkà ò màmá tó lè lẹ̀. múlíkà múlíkà múlíkà ò múlíkà mi jọ. múlíkà múlíkà ò múlíkà mi jọ. múlíkà múlíkà múlíkà ò. arúgbó arúgbó sórí rẹ burú ni ah, sẹ́kì sórí rẹ burú ni ah, mo wà délé lánàá ń bẹ. mo wà délé njẹta ń bẹ mo tún wà délé ní mi ì tún bẹ ah, kí ló ń bá ká kàkàrú tán wọn ni olórí burúkú kọ ló ń tẹ̀lé káàkiri. múlí. múlí àánú rẹ mọ̀ ń ṣe mí àánú rẹ ń ṣe mí o dúró dákun sọ fún mi kí ó dé ná dáa lóhùn mo ní kí ni mo ń ṣe ọ wàá gbọ́ bóyá ò tiẹ̀ mọ̀ ilé bó lórí búbí tí ọ ṣe mọ́ bóyá mọ̀ ọlẹ́wọ̀n ni mò ń bá lọ báyìí wọ́n sì ti gbà sẹ́kí tẹ́sí tí mo ti gbà ló ń bẹ lórí ìdúró yìí tó bá jẹ́ ohun tó fẹ́ fẹ́ ti ara rẹ̀ gbọ́nù iṣẹ́ tí mo gbà rẹ̀ sáwọn rẹ̀ àwọn ni sáwọn rẹ̀ àwọn ni. ẹni tó ṣe bọ́ kíkà rí rẹ̀ rè òun ló dáre káàkiri jóná tó bá tẹ̀ máa máa tẹ̀lé èèyàn káàkiri. o ò lè wọ́n tó sàn ẹ́ ó wá jẹ́ sìgìrì kọ́kọ́ yìí. Ah! ìyá wa ta ya yín abẹ́ ń fi èrè àbí kan ṣe gbogbo yín papọ̀ tí n bá fún ya yín ní fàyà. ara ah, ah, ah, wọn mi kiri ni. ayú rẹ̀ ṣe ní. èmi gbé dáa. o ṣe tọ́tọ̀ ó bẹ̀rù mi. ìyá wa ẹ dákun ẹja lóye. ẹ mọ̀ sí bá ẹ mọ̀ sí bá sẹ́ẹ̀rì. táwọn òbí bá bímọ bí wọn ò bá kọ́ mọ̀ ìta ló ti máa ń kọ́ mọ̀ wọn wálé tẹ́lídùú eléyìí kò gbọ́n kí n sì kọ́ sẹ́mi ń sì gidi. sẹ́mi ló kọ́ ẹ kìlọ̀ fún yàrá yín èmi ọba ó mọ̀ ọ́ pa àti pé ìyàwó ẹ dákun ìyàwó ẹ dákun ẹ dákun ìyá mi. ọmọ ọmọ ọmọ ọmọ. àmọ́ múlíkà múlíkà múlíkà rẹjà. gbogbo bí tó o bá ti ró lórí burúkú ọmọ òfò máa rí jágbàjàgbà kó lọ jágbà. ó jẹ́ pọ̀pẹ́ lọ́kọ̀ balẹ̀ jàre tó bẹ̀rẹ̀ nìyẹn wọ́n mi ò fẹ́ kára àdúgbò gbọ́ sàṣọ yìí o ṣé ni kò fi sùúrù sí o àbí ah, ọ̀nà mi máa jẹ kárẹ́ẹ̀dì o. tí n bá rí tí mi ò bá fọ́ǹkì lórí kó kú. ọmọ ni òkúrú kàlẹ́ fẹ́ kó pàjẹ́ àkókò ọjà rẹ̀. ayé elephant lè pa ajá lè pa àwọn yìí ò burú láti bọ́ síbò. bórí tí ẹ̀ bá yíṣẹ́ yìí hàn sí wọn ni ṣe bóyá kẹ́yìn nílàákàyè bí bàbá gidi bíi tèmi bẹ́ẹ̀ ló yẹ kó bírú yín bí yàrá dáradá yìí bá tiẹ̀ bọ́ ọmọ rádaràdá ọmọ fún mariam bí mo lè pa ẹ́. bàbá ẹ bó ṣe ti tójọ́ mẹ́ta tí n ti rí yín ẹ má bínú. lọ yàrá ya ẹ. ẹ wò bàbá kí tiẹ̀ tó sọ nǹkan kan ẹ gbà dání ẹ kọ́ mi rẹ̀ dání o fọwọ́ kàn yín. màmú mọ́ yé dúró mọ́ lọ́nà. kíni. o gbọ́dọ̀ pa. kíni. o gbọ́dọ̀ ni. máa kó wẹ̀ fún ni. kó fún. mo máa ń fún yín tí ẹ fi bá mi lé nà. kó fún. kó padà. múlẹ́ka adúrú eléyìí ilé gọ́fì ẹ̀ pọ̀ kọjá ìtòjì sí ẹ. nínú gbogbo ọmọ tí mo bí pátápátá ìwọ nìkan ṣo lọmọ tí mo rí lálùbáríkà. kí ló lè ṣe. ó lè ṣe. tí n bá rí ẹ báyìí mi ò mú bára mi ṣe ń rí ó ti jìnnà sí mi jù mú léka mo lè má lè sùn gbà mí tí ń bá ẹ ọmọ gidi ní ẹ kò sọmọ bí èrò ọmọ òjì ọmọ arántí ẹbí òjò ọmọ yẹmu mi ṣáṣá ló ilé ọmọ alámẹsẹ ọmọ ẹlẹ́wù dúdú tí mu tí kò fà rẹ nígbó yìí mẹ́tú. ẹ̀gá múlá ni o gbọ́dọ̀ jẹ́ ẹ̀rọ ẹ̀gá. Ah, ah, ah, hello. Eh, kí ló ṣẹlẹ̀ kí ló wá èmi ló dé. sókè sókè èmi náà ń bẹ́yìn àyìn ń bẹ́yìn àyìn sókè kò sí problem sókè ń mọ̀ bọ̀ sọ̀rọ̀ létà létà sókè báyìí ẹ̀yin tèmi ń bọ̀ bá mi fẹsẹ̀ ẹ̀ mú kàn ń bọ̀ bó ṣe lọ àjọ lọ náà ni. Yeah múlítà múlítà o múlítà múlítà o múlítà múlítà o múlítà múlítà o. wo. Ewo mi ìrírí eléyìí rí. Kí ọ̀kadà gbéyàn ṣubú kéèyàn má ṣe ẹ̀rá pàlà rẹ̀ rárá. Wo wo wo ẹgbẹ́ kí ló rèbé rèbé Rèbékà oníṣòro ọ̀kadà gbẹ̀yàn ṣubú èèyàn rápá gbàtẹ́ ẹ̀ ní ṣe ṣaṣáìsì tí ò bá jẹ́ àwọn ẹ̀ṣaṣáìsì tèmi ń ṣe ṣé ń gbà tọ́kadà gbé ṣubú mi ti ní tadànù gbogbo ara mi ò bá ti bàjẹ́ ìwọ rèé ṣe bójú mi ni wọ́n ṣe bí ẹ ẹ̀yìn mi ni mo pọ̀ ẹ́ sí òdúró mọ́tò báyìí lọ gbogbo àyà wòran gèlètè ó gbọ́dọ̀ jẹ́wọ́ òun lọ̀kadà gbé ṣubú wàá ti ṣubú lulẹ̀ gbogbo àyà ti fẹ̀rẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ bó ṣe fẹ̀ lọ á tún ti sanra sí. Eh, ọ̀rọ̀ ẹnu yín náà ló máa pa yín ẹ ṣáà dúró. má mọ̀ bẹ̀ má mọ̀ bẹ̀. kí ni. ẹ máa ń dí mi lọ́wọ́ mú nílé yìí. Eh, eh, mo dì ẹ́ lọ́wọ́ mú àbúrò ni ẹ má mọ́ mi lọ́yàn. ẹ dúró dé bá yín ṣe kíní dáadáa jọ. àní kò mọ́ra ni má mọ́ yàn. níbo ni kí tí wàá mọ̀. wọ́n bò mí aṣẹ́wó ni ẹ́. okay jèrè pé. Ah, ṣé gbogbo ibi tá a mọ náà ló ń dùn yín ni. ó dùn mí ó rìn pẹ̀lẹ́ jàre àbúrò ah. pẹ̀lẹ́. ẹ jẹ́ kémi fún yín láyè kẹrin ti sọ̀rọ̀. táwọn bá ti ṣetán pẹ̀lú yín màá padà wá báyìí fi rọ́ọ̀bù wọ̀ ṣó ti yé yín. ẹ kú tọ́jú ọlọ́run ó tọ́jú ẹ̀yin náà. ó rìn mí. sanjọ ẹ kú tọ́jú ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ sanjọ pẹ̀lẹ́ mm. pẹ̀lẹ́ ọlọ́run níjọ́ mọ̀nà ẹ̀mí wa <clears throat> bóò ní ṣe arásà mokùn sí díẹ̀díẹ̀ wo gbogbo ẹ̀yìn ló ń ro mí gbogbo bímọ bí gbogbo gòrú ẹ̀yìn òun ló dùn mí olórí burúkú tó dẹ̀ mọ́ wa lára ṣe ló kàn ń rí bọ́ tó ń rí bọ́ wọ́n rí bolúwẹ̀ lára ni. sọ hmm, ń jẹun sọ ń lóògùn. àlọ́ oúnjẹ náà ní ìṣòro ẹnu òṣì. bí mo pé ọmọbìnrin tó fún mi pé òun ti ń jẹun pé òun ti ń lóògùn gbogbo ẹ̀ sì ti ń lọ déédéé. olórí burúkú ni rèébé aṣèrè ni rèébé ayé ẹ ti bàjẹ́ rèébé tó jẹ́ wípé ìlàjì ke ìlàjì ke ẹ̀bà ló tẹ̀ fún mi agídí ni mo fi jẹ́ tán àtàárọ̀ ni mo ti sọ fún wèrè pé kó tún bá mi tà màlà kó bá mi tẹ̀ sínú ke ìṣọwọ́ tí ò dá mi lóhùn tó bẹ̀rẹ̀ sí ní mọ́ mi lára. Ọlọ́run yọ wá ń bẹ o ṣe ah, ah, tèmi tiẹ̀ wàá tó ẹ̀ tó ń bá wa ó kọjá gbogbo eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí nísìn nígbà tó wá ti wá rí bó ṣe rí nísìn ìjọsọ lè lọ báyìí mo fẹ́ kọ́ parí iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí ni ọjọ́ mọ̀ pé gbogbo gbìyànjú ẹ̀ kọ́ lọ́mọ́ fi àjẹ́ ọ̀nà gbogbo gbìyànjú ẹ̀ sọmọ pé àwọn tó jíṣẹ́ fún sọmọ pé wọ́n gbọ́ sọmọ pé gbogbo bó ṣe gbìyànjú tó ń múra kankankankan tó jẹ́ kó yé wọn sọmọ pé kò yé wọn ọ̀rọ̀ tó sọ òye símíà o. símíà sọ pé òun ò gbọ́. wàhálà ẹ kò gbọ́ kankan. símíà ò gbọ́. kò gbọ́ ó dà sí símíà òdòdó mi eléyìí tí ó jẹ́ ti ràmọ́tù tí mo fẹ́ lé símíà sọmọ pé ìyún náà gbọ́n kankan. Ah, ràmọ́ ò gbọ́. kò gbọ́ ràmọ́ ò gbọ́n kankan. lẹ́yìn mi ràmọ́ ò gbọ́ tó jókòó lẹ́mi lẹ́yìn. kò gbọ́n kankan kò gbọ́n kankan eléyìí tó wá jẹ́ ìyàwó kẹta mú ìbá ìmọ̀ pé lẹ́yìn òní làákà ibi tí wulẹ̀ kọ́ mọ́ kó òun kò náà gbọ̀n kankan. ò ń parọ́ mọ́ ni kò ní dáa fún àbíkọ àbáyé àbáyé ìfẹ́ bàjẹ́. fún ọgbọ́n ṣé mo fẹ́ parọ́ fún ọ ní bẹ́ẹ̀ mi ní lọ́dọ̀ rẹ yìí. ẹni tó gé mi lẹ́yìn jẹ́ tó jẹ́ pé gbogbo ara mi ló gé lóyún lọ́wọ́ ògbọ́ kò ní dáa fún. sórí ẹyọ kan fún mi kọ́ mọ́ sí nǹkan mi fún mi mọ́ kàn tẹ̀lé mi báyìí kó dìde wíyà kí n mú ọ délé ọ̀dọ̀ mi kí n sì káwọn ìyàwó mi jọ kó tó sọ fún wọn. sọ mọ̀ pé kò sẹ́ni tó lè sọ tó jù wọ́n lọ o tí wọn ọmọ pé tí wọn bá sì gbọ́ tọ́rọ̀ rẹ ò bá yé wọn dáadáa sọ mọ̀ pé wọn ò ní jẹ́ kọ́ ọmọ wọn wọlé wọn ò ní jẹ́ kí ìyàwó tuntun wọlé o wọn mọ̀ pé wọn lórí lé lórí ta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò gbọ́ wípé mo sọ pé o fẹ́ ìyàwó mi wọlé tó fi nà mí táyé mi fi bàjẹ́ tí mo fi wọ́wọ́ gbowógbó kí n tún wá tún lọ sọ fún wọn lọ́nà àpọ̀ngbé ṣé torí owó tó ń fún mi ló ṣe fẹ́ ba ayé mi jẹ́ kan sọ kí ni tí mo ṣe fún ẹ tó fi fẹ́ da ayé mi rú. àwọn òní ti sọ̀rọ̀ méjì òní ti sọ̀rọ̀ méjì wọ́n mọ̀ nítorí pé èèyàn fún ọ lówó èèyàn fún ọ lówó wọ́n mọ̀ wọ́n mọ̀ fi nǹkan tí ọ̀dà sìrègùn fúnra ẹ̀ tó bá sì ń sìrègùn èmi náà bọ̀ sìrègùn o kí ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ọkùnrin náà ọkùnrin tí ń tọ́ bá kò ti mówó jáde sọ̀rọ̀ pọ̀ rọrùn ni ìwọ náà ìwọ náà lè ṣiṣẹ́ owó kọ́ ọkọ mọ̀ bó ṣe rí láàánú dákun dákun iṣẹ́ tí mo gbé fún ọ ni kó wá bá mi ṣe. jọ má bínú bó tiẹ̀ ṣe dé yìí dáa torí olórí burúkú ọmọ tá a ní pé kó mọ́ wa lára ọ̀tọ̀ níbi tó mọ́ jọkọ̀ gbé mi dìde. ìbẹ́ ni tó bá fẹ́ràn èèyàn ṣe àti ṣe èèyàn lóore yóò ṣe wá lè tó wà mí èbí kí n gbé ọ síte sókè ni. ẹ máa ń dìde yá kí ni kí ni sọjọ́ sọjọ́ kí ni sọjọ́ kí ni sọjọ́ kí ni ẹ má má tu ọ ẹrú wèrè mọ́ ni má má tu ọ má má tu ọ sọjọ́ yẹ yẹ yé. ọmọ para mi ò já. sọjọ sọjọ sọjọ ẹyin o ẹyin o ẹyin o. ọlọ́run ní dàrin wa rú o ọlọ́run ní dàrin wa rú o ọlọ́run ní dàrin wa rú o akọ̀gbé eh, kọ̀kọ́ra balẹ̀ díẹ̀. kíni omi gbọ́dọ̀ nù wọ́n omi gbọ́dọ̀ nù wọ́n omi gbọ́dọ̀ nù wọ́n omi gbọ́dọ̀ nù wọ́n. gbaduru bó ṣe nà mí tó ah, bó ṣe nà mí tó ah, akọ̀gbé akọ̀gbé bó ṣe nà mí tó akọ̀gbé bó ṣe nà mí tó kébi tún padà lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ kébi tún padà lọ́ bá wọn akọ̀gbé wo ọmọye nà mí gbọ́. ó ti tán láàrin èmi àti ẹ ó ti tán láàrin èmi àti ẹ. ìgbà yìí mi jẹ́ gbogbo aláàrọ̀ mi pàdé mọ́ láyé. gbogbo aláàrọ̀ mi àkọ́fẹ́ gbogbo aláàrọ̀ mi tún ní kí n padà lọ. ọmọ lórí burúkú yẹ ó sì èrè. mo ti gbọ́ mo ti gbọ́. mo ti rí ọ lórí ọ̀kadà ni mo ti má kojú rẹ àti ń padà rí ọ ha ọjọ́ oyé ayé mi o ayé mi ẹ ọmọ yìí jẹ́ sọ fúnfún ara mi fún ọkọ ọmọ kò sí tí nì mo ní owó mo nílẹ̀ mo lóko sórí ọmọkùnrin nàgbẹ́nàgbẹ́ tí ń wà míhun tọ́wọ́ àǹdí ọkọ̀ òun kọ́ lọ́lọ́kọ̀ mi mo ní o dẹ́rẹ́bà mi ní o tó ti yọ ń sìkẹ́ rẹ̀ ń tọ́jú rẹ̀ ṣé mo fẹ́ fẹ́ ọ ni. padà ẹ fèsì sí ń wí ìpàdán wọn ní ìpàdán ibo ni. tápà. Ah, mo sáà ń wo náà pé ah, yorùbá àwọn ọlọ́pọ̀ mọ́ tápà ìwo làdánù ń tà ń sọ ẹ wo ṣe mọ́tàn mo fẹ́ràn rẹ mo fẹ́ fi ọ mọ́rì mọ́rìjì fi ọ. ó mà wá ga ọ irú rẹ sẹ́mi. kí mo ṣe. bí ò bá sí tó dé tó ní ká wá mú un èmi ẹ rẹ yìí o lè dúró wájú èmi kó ní o fẹ́ fẹ́ mi èmi níbi táwọn big daddy àwọn big bros àwọn ọkùnrin tó ṣe sàn tán àwọn èèyàn pàtàkì tèmi máa ń bá tọ̀ ìwọ ìwọ wà là burúkú yújú fight làyàn eh! wà lánàá rẹ gbàgbọ́ náà fẹ́. wọn wo ibi tọmọ yẹn ti bá ẹ ẹ ẹ sọjọ ṣé kì í ṣe olórí burúkú ah, ayé ẹ yìí máa bàjẹ́ wàá ríran wò wàá rí aṣèrè olórí burúkú ọ̀kọ́là. sọjọ́ o pè mí má pè mí má bọ̀ ní ìjà rẹ má pè mí má pè mí má pè mí wàhálà ẹ pọ̀ jù kí ló dé àwọn kò níbi tá a lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tún polú ẹ̀. má pè mí ọkàn ń dà mí láàmú látàtàárọ̀ àtúndébí náà tún wá dúró kí ló ń dúró fún ta ló ń wò kí ló ń wò. múlíkà múlíkà múlíkà rẹ̀ múlíkà kí ló ṣe ẹ fẹ́ tọ̀. irú ọkọ̀ tọ̀ mọ́ yẹyẹ rẹ àmọ́ mọ ta sí ọmọ bá wọn o. ìtọ́jú ta Pardon? Pardon? Pardon? Pardon? Bẹ́ẹ̀. Pardon? Wọ́n wọ́n wọ́n wọ́n já lọ kí là ń dúró fún. Ẹ dákun torí ọlọ́wọ́ ọmọ ìmọ̀ ń yẹ̀yẹ́ mi mọ̀ ni. Ó ní mo kọ́ là ni. Láíláíláíláí ó dá o gbogbo wa mọ̀ kó o dá àmọ́ nǹkan tó jẹ́ pàtàkì nínú ara ẹ ìlà ìlà ni a ò lè fi làbú ìlà kẹ ojú tó pawọ́. Àwọn ò lè mọ ojú tó pawọ́ kọ́ lọ́ọ̀rì ìwọ́n mọ́ta ni mo wọ́n nílò kankan tó bá àfàwọn ọmọ bákàgbé báyọ̀ gbé báyé ti bọ̀. kírékírékíré kírékè. tẹ́lẹ̀jẹ́ dìjẹ́ jẹ́jẹ́ jẹ́dìjẹ́ jẹ́dìjẹ́ jẹ́dìjẹ́ dìjẹ́ jẹ́dì jẹ́dì jẹ́dì jẹ́dì jẹ́dì jẹ́dì jẹ́dì olórí burúkú má jọ máa ṣe èrè wèrè ọ̀dọ́ kan mo máa jó máa jó ìṣe tó gbọdọ̀ tó jó jó jó jó jó jó jó jó jó jó títà yóò fẹ́ ti fà yí ẹ jẹ́ ẹ. mọ nà ọ̀rẹ́ mọ mọ nà ọ̀rẹ́ mọ mọ nà ọ̀rẹ́ mọ. èmi mi mi lè yí o mọmọ yìí ni àwọn ọmọ aláṣẹwọ àdúgbò nìkí ni wọ́n jẹ́ àdán. a lè lọ ká má lọ bó torí ká má lè lọ mo ṣe kí ọ ni já yanjú sí mẹ́lẹ̀ yìí tó ti gbà. kí ni gbàkọ́ gbani sẹ́rí ń ráyè yín méjèèjì àtìwọ náà dàgìní dẹ́rẹ́bọ̀ dẹ́ẹ̀dẹ́ ẹ̀yìn ní àyà rẹ̀ kán láyì gẹ́gẹ́gẹ́gẹ́. bí ìwọ tí mo ti rò pé ọpọlọ tiẹ̀ yóò tún ṣiṣẹ́ ju sí tiẹ̀ lọ àtìwọ náà kàn ga ó kàn ga gbogbo agbọ́gbọ́ orí àtẹ́lẹsẹ̀ rẹ níbẹ̀ ìwọ náà wà là mi ò ráyè yín méjèèjì o I don't have time for you two idiots. ẹ wo ó wèrè ìwọ́dà orí ẹ ti bàjẹ́ gbà orí ẹ ti bàjẹ́ ò lẹ́bi tí ò bá jẹ́ pé lórí burúkú ẹni ẹni tó ní kí wọ́n fẹ̀sọ̀ kò ní dáa fún tí ẹ máa bàjẹ́ wò ó tí mo ní lábẹ́ ò ní ṣé tó wà ní díẹ̀ ló wà ní dí mi yọ́kájọ yá ẹ̀rú àgbà ẹ̀ máa yọ fún ẹ wàá wo ẹ̀rú àgbà kí ló kọ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ kí ló kọ́ sanjọ tó bá wà lábẹ́ jẹ́ kí n wò ó sanjọ sanjọ òní sanjọ má fowó oṣù rẹ má fowó oṣù rẹ ṣeré owó oṣù rẹ ṣeré jẹ àgbàgbé ọ̀rẹ́ níbi tá a bá dé yìí iṣẹ́ òun ṣiṣẹ́ fún mi ni òun ṣiṣẹ́ wọ dẹ́fà mi sanjọ yóò dàbí pé ibi tá a bá dé yìí mo ní kó ọmọ bu àwọn èèyàn mọ́ o sì tó sì tó ń bu wọn náà. kí ló bá kì í ṣe. yà á tọ́nù yà á tọ́nù. tọ́nù lọ́bọ̀. yà á tọ́nù kámọ́ ẹ̀ lọ́bí sẹ́yìn lọ́bí tá a lọ mọ́. ìbò làwọn fẹ́ lọ. mo fẹ́ lọ mo fẹ́ mọ. èmi á tẹ̀lé kí n bá tẹ̀lé kí n kú tí n bá tẹ̀lé kíkú wàhálà ẹ̀ pọ̀ kí ló ń wá lára obìnrin lekini. wo wo wo ọwọ́ ọwọ́ mi nìyá níyì tí máa bèrè ẹ ọwọ́ mi náà ti máa bèrè kò síbi tí mo ní wọn máa bèrè ẹ má pa mí ìrànwọ́ nu mọ́tò já lọ o ò tẹ̀lé o ò ní tẹ̀lé. má gbọ́kọ̀bọ̀ lé má gbọ́kọ̀bọ̀ lé. Ah! má gbọ́kọ̀bọ̀ lé má gbọ́kọ̀bọ̀ lé. akọ́jẹ́ tí o jẹ́ wèrè. Oh, dáadé nǹkan. wọ́n jáde sá. wo bí wo bí wo bí ó dẹ̀ mọ o ó mọ̀ kí mo ṣe kó lọ hospital ara mi ṣẹ̀ṣẹ̀ yá ni mi ò dẹ̀ fẹ́ kí ẹnìkan tó fi hypertension kó bá mi bàbá ẹ̀ jẹ́ mi ní seven thousand five hundred láti inú gbèsè tó wà lọ́rùn mi. kó dẹ̀ máa sá fún mi náà kó sá lọ ni o. àdáàdì wọn sá lọ fún yín kò pẹ́ tó jáde lẹ́yìn wọlé yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi mo sọ fún wọn pé ẹ̀yìn ń bọ̀ tó tí mo sọ fún yẹn àwọn kọ̀ jáde lọ. sọ́sọ́rí kò ya wèrè ìwọ sọ fún bàbá ẹ pé mò ń bọ̀ o tètè bá fẹ́ẹ́ sá lọ àbí. ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ káyọ̀ tẹ̀ máa lọ ilẹ̀ tí ń sàrè. báyìí ẹyin náà lè ń pè yìí. Ah kàn kó dé. oríṣiríṣi hello kí ló wí jọ́jọ́ ara yóò ṣe àwọn jáde lọ o báwa tó bá jẹ́ pọ̀ ti súnmọ́ etí lé a lè dúró ṣùgbọ́n àwọn jáde. àwọn olóṣìṣẹ́ lòdì wọ́n fó ṣẹlẹ̀. ẹ bá ọ̀nà ọ̀rọ̀ ti wọ ara wọn débi mọ́tò yìí. ẹ mọ̀ lẹ. ẹ má sọ̀rọ̀. a ah, sọ gbọ́gbọ́. àwọn ọkẹ́ ooo ah, ẹsẹ̀ mi kí ló dé kí ni ẹ tó bẹ̀rẹ̀ òsì yín ẹ bẹ̀rẹ̀ wàhálà yín àbí ẹ wo kò sẹ́rẹ́ mọ́ o ibi tá a bá dé kò sí eré mọ́ o ẹ láti ibi ìjẹrin àbí ìjẹta tí mo ti kó lé kò sẹ́ni kankan tó tiẹ̀ lè béèrè mi ẹ lè wá mi èmi mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi mọ̀ mo kàn kó yín sílé bíi wèrè ni. wọ́n bàjẹ́ jù. wọ́n bàjẹ́. ìbàjẹ́ wà lára yín ẹni tó fẹ́ yín sílé tó bọ̀ yín ẹ tún fi ṣe yẹ̀yẹ́. mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi oúnjẹ mi nìkan lẹ kàn ń jẹ lẹ́ ń fẹ́ láyà bí ọpọ́n fáì mo mọ̀ pé oúnjẹ mi nìkan lẹ ẹ máa wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ lèmi náà nífẹ̀ẹ́ yín o ní báyìí ó ti di gobe o ó ti di wàhálà gidi ìgbà tí ń mọ rárá. wọ́n worse they are useless. ẹ ṣe wá rí ibi tá a bá dé yìí ọ̀fọ́n ti tọ̀ sígbẹ́ gírí o kọ́ńkálukú kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni o ṣe rí gbogbo tá a ti ń bára wa sílé tẹ́lẹ̀ a fi ń ṣeré ni. ní báyìí omi tó tó ti rónú léyìí ẹja tó tó ti wọ bẹ̀ mo ti gbé yàláyà dé yàláyà yín ló dúró yìí o. yàláyà yín òun ló dúró yìí o kí ni ń pa wọ́n lẹ́kún. oríwó burú. sọ̀rọ̀. orí ẹ̀ dàrú. asírísọ nìyẹn. àmú ẹ̀bà ṣẹjẹ yọ́ọ̀sì. ọmọ tá a mọ̀ sínú ilé yìí olóde yìí o sọ ti yé yín ìyún sì gbọdọ̀ bínú rẹ o ti máa rẹ́ nìkan kan tó bínú rẹ nú yín kò sì tí ì lè fi dẹ́ lára o sọ ti yé yín. àpẹẹrẹ tẹ bá lè fún yàrá ní ìtọ́jẹ́ mọ́ mi ní kẹ́ fún o bó ṣe wà yìí kò sì tí tẹ́nì kankan lè fi ṣe ẹ má fojú burúkú wọ o. kò jù bẹ́ẹ̀ lọ yàwó náà ṣèdè sí ọ. sẹ́ẹ̀rì <laughs> èmi ò wá bá yín jà o <laughs> torí lóòótọ́ lọkọ yín ti sọ fún mi ó dé yin arapati alapa. apati alaba. ẹyin abati ẹbẹ ń bẹ. araba dojo. ẹyin stupid bingos. ọjọ́ tún ilé. tẹ ẹ wá rè mí o ìwà bá yín jà mo kàn pẹ́ sún ni kémi náà kí n ríbi fìjókòó sí mhm. kì í ṣe pé bẹ́ẹ̀ náà mo nífẹ̀ẹ́ ọkọ yín tó owó ọwọ́ rẹ̀ lèmi ń ta sí. ń sì fún ń fún lówó. ṣé tí mo pé bọ́wọ́ bá ti ń wọlé bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ ó máa pọ̀ sí. ọ̀yẹ́ ẹ sọjọ́ dà sọjọ́ wọn ò bí ere. kò sí kankan wọ́n ní òní jà kò ní jà lọ́dọ̀ wọn wọn ní mi jà ayé ẹ̀ má bà wá eré lẹ́pẹ́. àwọn ta ni. eré lẹ́pẹ́. àwọn ta ni. máa bẹ́ sí méjì. ta ni máa bẹ́ sí méjì àwèrè. wọ́wọ́wọ́ orò fẹ́ bí ìtọ́jọ́ sí. tẹ bẹ̀rẹ̀ sí ní gémi jẹ tẹ́ ń tì mí mọ́lẹ̀ wọ́ mo dìídì múra yín wá ní àdáre. ọmọ tó wá tàdá tàdá. ẹni tó bá gbóko fún èèyàn lọ̀gá ẹ̀ ọ̀gá mi ló rán mi níṣẹ́ iṣẹ́ tá a bá dẹ̀ rọ́mọ kò ń bẹ̀rù. wàá rò pé bíi ti tẹ́lẹ̀ ló pé. ẹ tó bá fẹ́ kú ọ̀tá sí. símíà Simia, símíà símíà fájọ́ sọmọ kí mo sọ fún ẹ bí àjẹ́ ni ẹ ọlọ́run kò sí bí àjẹ́ ṣe lè lóògùn tó ọ lè ṣòkìyà sọjá àwọn ọ̀rọ̀ padà àdá lásán ni máa kú sí ẹ lọ́rọ̀ ọ̀tọ̀ rẹ̀ sọjá kí ni wọ́n fẹ́ ṣì. yá yá yá fọjá rẹ fọjá rẹ ayé rẹ máa bú sí i máa bọ́ ṣí ara ní máa ṣí. yẹ́sì.

kí ni ah, ah, kí ni ó ah, kí ni ó bùkún ayé gbé. Akọ̀tẹ́, mo sọ fún ẹ kó wọ̀nyí eh, lóògùn. Ó sì ń kọ́ mi, ó ń kọ́ mi, ṣe ṣe ṣé mo mọ̀ ọ́ dì ní ọmọ rí. ọmọ yìí lọ lọ́ọ̀gùn ibi tó ti bá bàbá ni ọ̀dà. níbo ibi tó ti mú bàbá ni ọ̀dà. ó ti gbá bàbá lọ́ọ̀gùn ó ti gbá lọ́ọ̀gùn. ibi kò ní ibi kò ní. ó ti ṣé kò ti kú òkú ni méjì. ó gbà yọ lọ wọ àkànfẹ́ mo sọ fún ẹ. ẹ wọ àkànfẹ́ ẹ bá yẹjú ẹ bá wà yẹjú ẹ bá ẹ bá dadi dadi. sáré kí múlíkà mọ̀ pé èmi ti jáde ṣùgbọ́n kó dúró tí mo fẹ́ bá sọ ó ṣe kókó bí èèyàn bá dẹ̀ ti ń lọ ilé ọkọ bó ṣe ń lọ náà kọ nìyẹn a gbọ́dọ̀ pé ká bá sọ̀rọ̀ bí ilé ọkọ ṣe rírè bí ilé ọkọ ṣe rírè wọ́n ṣe ń ṣe lọ́tún wọ́n ṣe ń ṣe lọ́sìrè àwa la bí a dẹ̀ gbọ́dọ̀ ọkọ kó tó dipó lọ ẹ gbọ́ mi bá mi jíṣẹ́ fún èmi bá tèmi lọ. ẹ wo ẹ jẹ́ kẹ́mi sòótọ́ ọ̀rọ̀ fún yín ìwọ̀nba lèèyàn máa pariwo mọ́mọ́mọ́ o torí kì í ṣètò máa dé ní ìsìtẹ́tù máa fariwo bónú nítorí pé kí ni ọmọ wa ti lówó lọ́wọ́ ní ìsẹ̀yìn náà mọ̀pò tó wà kì í ṣe ìta máa wá tún fọwọ́ mẹ́wẹ̀ wá lè dàsígbó àwa la ṣiṣí ọmọ. káyà jọrọ ọmọ ni. sáwà torí ọmọ ni ó kámẹ́lẹ̀ fẹ́ rí. Ah, ah, àwọn wo ni ẹ fẹ́ wa mọ́tò wọlé. àwọn ọ̀rẹ́ kí ló ṣe àwọn ni láti bo kí ló dé. mo lè ka ọmọ yín là ń béèrè. ẹ ó ti jáde. kí ló ah, dé lọ. inú ilé mi ọlọ́pàá ibo lọmọ yín wà n bò lẹ fi pamọ́ sí. ẹ ń bọ́ ti wọlé lọ. ok ṣàfẹ́ fọmọ pamọ́ sínú ilé ni. nǹkan bẹ. kò sí lẹ́lọ́tọ̀. kò sí lé. ọ̀ya ọmọ tó ṣẹlẹ̀ ẹ arrest man yìí arrest woman yìí. ẹ jẹ́ kí ló ṣe lásìkò ìtàn ẹ̀ máa lọ dúró dé ẹ bá dé sí ọ̀ṣọ́ ẹ̀ bá. Thank you ẹ̀rọ wọlé ẹ̀tẹ̀sà bàbá ẹ̀rọ wọlé síbí ẹ̀rọ wọlé síbí bàbá ẹ̀rọ wọlé síbí ẹ̀rọ wọlé síbí àjẹ ẹ̀rọ ṣe ẹ̀rọ ṣe ṣé o máa gbọ́ o mọ̀ ọ́ ni rárá oògùn gbọ́ o mọ̀ bó o ní ṣe ni. mo ń jẹ́wọ́ ẹ lẹ́nu pé gbogbo wọn fi ń búra láyé mo fi búra ẹ ẹsẹ̀ rẹ kò dáa. bó o lẹsẹ̀ mi ò ṣe dáa. ẹsẹ̀ ìrànà ìyá rẹ tán díbí o. ẹ eléyìí bó o lónà ìyá mi. ọ̀nà ìyá rẹ débi pé n kò irú ẹ̀ rí. alolúwẹ̀. bẹ́ẹ̀sì kan wà ní ayé yìí ìyá rẹ kò ṣe níbi lẹ́nu. màmúlíkà. ọ̀nà ìyá rẹ o. kẹ́ẹ̀ ayé mi ò eh. kẹ́ẹ̀ bọ́bá eh, eh, eh, gbogbo ẹ̀sìn yóò dábò lẹ́yìn ibi kò ti máa ṣẹ̀sìn rẹ̀ wà wá padà wà gọ̀kadà wà lọ police station wà lọ ṣẹ̀sìn rẹ̀ níbẹ̀ torí pé àwọn ọlọ́pàá rẹ̀ nà ya rẹ̀ ọ̀nà ya rẹ̀ jù tásán tásán ọ̀nà ya rẹ̀. ah police station ọ̀nà ya ah, ah, rẹ̀ jù ah, ọ̀nà ya rẹ̀ jù ẹ sì ìyá rẹ ẹ sì ìyá ìyá rẹ kò jẹ lẹ́nu ọ̀nà ìyá mi báyìí tí ọ̀bá náà yá mi kí ọ̀nà ìyá mi báyẹn ah, kí ọ̀nà ìyá mi á ah, mọ̀ pé. Ah, ẹlẹ́dàá mi o mi ò máa bẹ dárú májàmú yìí o mi ò máa sọ pé mo máa wà police station láyé mi o mi rírú ẹ̀ rí o. òun náà lẹ ti rí bàbá wí fún ni ó yà gbọ́ ẹ ti pe ku ẹ dájẹ ẹ pe yẹ ẹ dájẹ nígbà ẹ pààrọ̀ gidigba yìí ó di ti gbogbo ara ayé àbí òdì ee kí lẹ̀ ń pariwo sí ẹ jẹ́ ń sọ fún yín tá àbá rọmọ yín àní fi yín lẹ̀ kódà gan bó bá jẹ́ ìwọ̀n ọdún kan la tó rọmọ yín ìgbà yẹn la tó máa fi yín lẹ̀. ṣe bí yẹn. mọ́ọ̀nù mọ́ọ̀nù ilé ìwúwo ló fi yí bí. àwọn ẹ̀rọ pé wọ́n ti máa bẹ́ẹ̀ bá máa bá jẹ́ ìwọ̀n mi. láti ṣe kí lọ́sẹ̀ fún yín kí bá wọ́n ti ká sẹ́sẹ̀ fún yín ní. sọ̀rọ̀ kí ni ìbọn tó ṣẹlẹ̀ lé ọmọ mi ti dé. mo ní ká. ẹ ìwọ dá àyànmọ́ ọmọ ayé ni ọ. ah fine wo bóyá ṣe ìwọ ti gbàgbé ní TK hotel. Hello sir. sà ibẹ̀ náà la ìwà ọ̀gá àti rí traces kankan bóyá nítorí time tó ń dẹ̀ fún wa yóò tí ì pè ní o ah definitely definitely kò sí kankan no everybody wa okay awa okay it's okay sir thank you sir. ọ̀gá rẹ̀. mo wọ́n ká òun òwò kówé èèyàn ń ṣiṣẹ́ ìjọba. no tọ́ka mi bá wọn ṣe ọmọ máa mọ́nítọ̀ ẹ báwo ni ṣe ẹni problem ṣe ẹni dẹ́nìtẹ̀ àwọn kan tí mo máa like ni. bẹ́ẹ̀ tí wọ́n rí. <laughs> bí ọ̀dẹ ṣe lè gbádùn ọmọọṣẹ́ ni wà á rí pé ẹ̀yin náà bí mi náà ṣe máa ṣe sílẹ̀ tó wáyé pé mi bá yín jáde tí máa rán ẹ̀ tó máa ní kó lead gangan lọ. ah ọ̀gá mi kò lè ṣiṣẹ́ pẹ̀lẹ́ lómi yàtọ̀ sẹ́yìn. òrìbọ̀ <laughs> ah! mi ṣe ń sọ yìí ọmọ fanátílẹ̀ ló ṣọ́ọ̀kì ṣé ọ̀rọ̀ tó ń tẹ̀lé tẹ́lẹ̀ yẹn wàá sún sẹ́yìn fọ́wọ́n yẹn àwọn tó yẹ kó máa bá rìn lélẹ́ yìí náà ṣé ò mọ̀ ni. ṣé o ti gbọ́ ariwo kọ́ ọ mẹ́ta náà ti yàgbọ́ kó. sọ́jà lọ. ẹ dábọ̀ lọ torí mi ò ṣe dorí ibú tó ń ro bó bá ṣe máa báwọn èèyàn gidi rojọ́ ṣèbó sì dáwọn èèyàn pàtàkì àwọn èèyàn san àwọn eléré ibú táwọn ọmọ lè sanfàní lò lójókòó ló ń bá òjẹ́ látàrọ̀ tèmi ló mú ọ ìjọ ìjọ lẹ́ẹ̀bí ni o. dá padà sọkúnṣọ bẹ́ẹ̀ mọ́ láyé ọmọ tó ń bá sọ̀rọ̀ ní kí ló ń ṣe what's the problem. abọ́jẹ́ wèrè ni ìmọ̀ mọ̀ ń ta sí ọ ni ìfẹ́ kọ́ sọ̀rọ̀ ni. ó yà lọ rẹ ni èmi yóò máa fohùn lẹ́fẹ̀ẹ́ yín báwo. ṣé o mú mi dogun ni àbí wọ́n ti yẹ. èmi yóò mú mi dogun dogun. ilé ilé ilé ilé ilé ilé ilé. ọfisa ọfisa ẹ jẹ ká jẹ tọmọ yẹn lọ. Hey! mo ra àlẹ́gbẹ̀ mílíkà ó pa mí ó pa mí ó ti pa mí. ẹ máa wọ ẹ pariwo. wo wo wo ṣé ọlọ́mọ tó fọ́gùnmọ̀ lórí ìjọ yẹn ó ti. Chief, doctor, help me with this. I check that one no no kí ni news yẹn kí ni news yẹn kí ni news no doctor kí ni news kí ló dé kí ni news. àìsàn ka wọlé bàbá. oh my god doctor bàbá ṣe o a ní kí ni news fẹ́ fún mi sọ fún mi gbọ́ o ti sábà yìí. okay chief i ah, eh, calm down. o ti calm down. n fẹ́ kẹ́ kàn. okay okay mo ti calm down. mo eh, pe ọkùnrin ní àgbàlagbà. of course oh my god doctor what's the news. ẹ mọ̀ pé mi sọ fún yín tẹ́lẹ̀ pé kíní tó bá yín ó bá a gan ni ó dẹ̀ critical gan oh my god doctor and mo ti mọ gbogbo yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀. mo ń explain lọ́nà ni sir. ok ok mo gbà. ẹ kìíní yẹn ló wá jẹ́ kí n invite àwọn specialist nínú brain surgery gbogbo wa wá ṣiṣẹ́ papọ̀ àwa carry out series of operations lórí. doctor kí wàá ní end result what's the end result tell me. i'm going there chief i need to calm down. ok but calm down. but uh, um, um i lose coyote sir. Doctor, you said what? They are loose tired. Calm. Calm this day. Calm down. Calm this day, Chief. Ah! Ah! Ah! Ah! Chief. Ah! Eh, eh, eh, eh, No, Doctor. Calm it. Oti. Calm it. Eh, calm. Ah! Chief, Chief. Eh, for. Wọ́n bẹ̀rẹ̀ mi ò ní gbọ́. Mo fẹ́ kẹ́ pa ọkọ yìí. Wọ́n á bẹ̀rẹ̀ mi ò ní gbà. Dọ́tọ̀, ọmọ ẹni tó lè jẹ nínú yìí. Ọmọ chief chief. èyí fẹ́ kẹ́ wọ́ọ̀chì àti. mo wọ́ọ̀chì. ẹ mọ pé wà doctor to hell with heart to hell with my heart. chief chief ẹ calm down. bẹ́ẹ̀ni yẹ kí n sọ tọrọ fún ẹ ọlọ́mọ ọmọ gbé mi wá síbí ni ah! ọlọ́mọ ọmọ mú mi wá síbí láti ṣe nǹkan tó dáa ni láti mú ẹ. Ah! ìyá kàbírù ò ah! lè dárayá ó ní. ẹ̀rọ mi mọ̀ pé ẹ̀yin lè pa Kàbírù. ẹ èmi. Ah, hmm. ẹ jẹ́ kí n sọ fún yín ìyá Múlíkà mo mọ̀ dájú pé àìsàn tó ń ṣe mí yìí náà ẹ̀yin lè máa fi síbẹ̀. èmi ẹ gbà mí. ẹ kúkú mọ̀ pé mi lè ṣe nǹkan kan ẹ mọ̀ torí pé kìrìsìtẹ́nì ni mí ẹ ti mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe kò síbi tí mo fẹ́ lọ torí ẹ̀ lẹ ṣe ń ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Ah, àmọ́ ṣá o kí n sọ fún yín tí n bá fi bẹ́ẹ̀ bá àìsàn yìí lọ. Ah ẹ̀yin fúnra ara yín ẹ̀ ní jèrè bẹ́ẹ̀ ni ọmọ yín múlẹ́ká gan-an pàápàá ẹ pàdánù ẹ̀yìn. kí ló dé amúnijẹ amúni èwo ló ní bọ́m̀bẹ̀ èmi ló ń wá ìpèjọ lórí ọ̀dà o ìwọ náà ò ní jèrè ò ní jèrè bó ti wù kó mọ èyí tó ti pàdánù gan wà túbọ̀ pàdánù ẹ̀ ni pàǹbíṣẹ́ mi ni mo nugi mọ́mọ́ ẹ lórí ni àbẹ́mi ni mo pa ẹ́ lọ́mọ wá gbọ́ o hmm. ṣé orí bọ́lẹ̀ tó lóun lọ kú tọ́nu kó tún wá kó òkú tọnu kó bọ́ sí Tógò lọ sí Ghana lọ́hùn wàá pàdánù ẹ̀. àbẹ́wò àwa ń jáyé mi lóde mo dẹ̀ mo dẹ̀ ń ṣáájú mo ń ṣáájú èpè ló fi sọ fún mi ò ní dèrè bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ìyá múlíta kí ni. ẹ mú mọ mú mọ. ẹnu ẹ ló wà ní. ṣé nítorí Kàbírù ẹ ìyá múlíka. yéè mo fòfò mo fọdẹ fún àfìgbà tọrọ ìṣẹ̀mọ̀ ọ̀la yéè múlíka ò pa mí ẹ wò kò sí ẹ mọ́ rárá máa gbé tí mo ń sè wọ́n máa bẹ̀rẹ̀ kéṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò lẹ́ sí kankan tó ń sàn ikú ni oyún ọ̀yá ẹ mú lọ. mo lọ mú lọ mú lọ mo lọ mú lọ ìdí ọ. ọgbẹ́ orí mi o. má wà má wà ní ọ̀pá odidi ọmọ. rẹ o. Mulika Mulika tunu Mulika rẹ o. Mulika iyán burú àfàjà Mulika tù. Mulika obìnrin kọ́kọ́ àbíwá kúkú. Mulika ẹni kò mọ̀ ẹni mọ̀mọ́ rí. Mulika ṣẹ̀rù fọ́mọdé. Mọ̀líkà. Bọ̀tún yọ gbòsì yọ níbi gbogbo. Mọ̀líkà. Gbàgede méjì ọ̀nà yọ pọ́pọ́n. Mọ̀líkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Mọ̀líkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Mọ̀líkà. Ẹja kékeré tí ń dàbúrú. Mọ̀líkà. Òjò pé wé ọkà yọ lálá fàkúrọ̀ rí. Múlíkà. Ìwà ọmọ ló mọ̀mọ́ ṣòkígbẹ́. Múlíkà. Ìjàkùmọ̀ ọmọ tó gbóná jọjọ. Múlíkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Múlíkà. Ẹni rí ò dámọ̀ ẹni mọ̀wọ̀ rí. Múlíkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Múlíkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Múlíkà dẹrù fọ́mọdé. Mólíkà. Bọ̀tún yọ gbòsì yọ níbi gbogbo. Mólíkà. Gbàgede méjì ọ̀nà yọ pọ́pọ́n. Mólíkà. Mólíkà tù Mólíkà rẹ̀ o. Mólíkà. Mólíkà tù Mólíkà rẹ̀ o. Mólíkà. Ẹja kékeré tí ń dàbúrú. Mólíkà. Òjò pé wé ọkà yọ lálá. Mólíkà sanbẹ̀sùn fàpọ̀rọ̀ rí. Múlíkà. Ìwà ọmọ ló mọ̀mọ́ ṣòkígbẹ́. Múlíkà. Ìjàkùmọ̀ ọmọ tó gbóná jọjọ. Múlíkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Múlíkà. Ẹni rí ò dámọ̀ ẹni mọ̀wọ̀n rí. Múlíkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Múlíkà. Múlíkà tù múlíkà rẹ̀ o. Múlíkà.